وعلى آل بيتي وعلى أزواج وذريتي كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواج وذريتي كما باركت على آل إبراهيم إنك حميد مجيد آه السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى تتمشي àkójọpọ̀ wa ní rọrùn ní àárọ̀ ìní tí ń ṣe yọ́mọ̀lá ahadi ìgbẹ̀yìn nínú oṣù safar àtẹ́kẹ́ náà Allah subhanahu wa ta'ala tó fi yọ́nú rẹ̀ tó fi kó apapọ̀ kó má fi ìbínú rẹ̀ tó aká tí a ń sọ àwọn ọ̀rọ̀ lé lórí bọ̀ ó ní àwọn kọ̀ráìdì àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ tọ́sọ́nà táwọn èèyàn gbọ́dọ̀ yanjú nígbèsè ayé rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́lẹ̀ pé tí o bá níyẹnjú ha ewu ńlá ni èyí tó jẹ́ pìlẹ̀ rẹ̀ òun náà ni tawhid wal iman tí tawhid àkídà tí o bá yanjú. ipò tó wà nínú ẹ̀sìn ipò ọpọlọ nínú ara ni kò sí ni wọ́n ran wọ̀nrán ẹ̀sìn lẹ́ni tí àkídà rẹ̀ ọ̀bá yanjú ọmọ ṣe fi jẹ́ wípé ìpìlẹ̀ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó yanjú fún gbogbo àwọn sàábì rẹ̀ nìyẹn radiyallahu àkídà ọkọ̀kọ̀ yẹnjú ní tó fi ṣiṣẹ́ lórí àkíyà nìkan ó súnmọ́ ọdún mọ́kàndínní ogún torí pé ìpìlẹ̀ ni téèyàn bá dẹ̀ fẹ́ pín nǹkan èèyàn kọ́kọ́ pàjùbà náà èèyàn pàjùbà èèyàn ni pé èèyàn clear ground téèyàn bá clear ground téèyàn ń gbìn koríko kí ni ó máa ṣẹlẹ̀ yóò máa compete pẹ̀lú téèyàn gbìn kò ní jẹ́ kí ó yanjú lọ́dẹ̀ fi jẹ́ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí ń wá lẹ́yìn ìpìlẹ̀ yìí tún padà sídìí rẹ̀ náà ni tún padà sídìí rẹ̀ náà ni bàtí Allah subhanahu wa ta'ala tó ní wati dhal qurba haqqahu òun ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé òun lòun pèsè ṣọ́ọ̀gbà pé òun lọ àrọ̀zák ṣọ́ọ̀gbà pé òun lọ ń pèsè ọ̀dà òun tó ń pèsè fún ọ̀hún òun wá ń sọ nísìn bó ṣe náà. òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní tílẹ̀ bá ti má màláìka méjì ọ̀kan ó máa èkejì ó máa kọ́ máa sọ pé wọ́n náà ọba ẹni tí ń bá ń na sí bó o ṣe fẹ́ lénìí máa jí ó pọ̀ sí fún èkejì ọmọ ẹni tí ń bá ń káàkó kò fẹ́ ná sí bó o ṣe bó o ṣe là kalẹ̀ wọ́n náà ọba máa jí ó sún kìsì fún májì ó tó fún un. lọ fi jẹ́ pé ahun àdánwò tí máa bá ahun oníkíni ojú kòkòrò kò ní fẹ́ da tọwọ́ rẹ lẹ̀ yọ́dẹ̀sẹ̀ kíni lọ́fẹ̀ẹ́ gba tẹlómi mọ̀tẹ́. èpè yẹn ni òun ló mú lọ fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn máa ṣọ́ àwọn kọ́wá ìdè yorùbá ní kò tó nǹkan oníṣe kíni oní ní ìdáhùn. ìwọ tó jẹ́ pé ńgbà tí ò tó ọ gbàgbé ẹni tó yẹ kó ṣètọ́ fún dé sọmọ yìí pé allah tamsahu tamsihu gbàyàn kan ní ọ àwọn ah, ti wà báyìí. Allah subhanahu wa ta'ala ni ati zal qurba haqqahu àwọn mọ̀lẹ́bí fún alẹ́tọ̀ wọn ẹ̀tọ́ ọba pè é kọ́ ọmọ bá ti pé látara pòun fún wọn ọ̀wá ń tèrè torí ní kò ní rí kẹ́ ọba ń jọ gbẹ̀ǹdà kíámù torí pé kí ọba tó ní nìkan ní máa ń lérí ẹ̀dá gbogbo àwa yòókù rárá irinṣẹ́ rẹ̀ ní wá láti lò ó o ní sọ wípé torí wípé èèyàn wà nù fámìlì kọ́ má náwó sí òjíṣẹ́ náà sọ́lá àwọn sọ́lá sọ wípé afdadu sadaqa afdadu sadaqat ila zi rahami alkashih èyí tó lọ́lá jù nínú àwọn sàrà téèyàn máa ṣe èèyàn fún yàn ní nǹkan ó lè téèyàn ṣe sí mọ̀lẹ́bí téèyàn máa pè é eléyìí kìí fẹ́ rí méèyàn látàn but èèyàn ò torí wípé torí bó ṣe jẹun kéèyàn mọ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ kí ni ìdí tí fi ń fún torí pé Allah subhanahu pàṣẹ rẹ̀ kìí ṣe torí torí pé ohun ariwo ọjà ni ọba tá n bá nájà òun là á máa ń wò nínú gbogbo tá n bá ń ṣe ní àti zil qurba haqqahu wọn na wal masaki àtàláìní má jẹ́ kí ó tó gbà tí wọ́n bá pariwo wá bá ọ kó tó náwó sí lá ìṣẹ̀lẹ̀ yìí Allah subhanahu wa ta'ala tó fi kẹwa tó ń pèsè orí gbogbo ẹ̀ ó dẹ̀ màdí orínú oróde bọ́bí sẹ́rí àtàwọn tí wọ́n jẹ́ ẹni tí nǹkan tán mọ́ lọ́wọ́ lọ́nà. Allah subhanahu wa ta'ala wá ṣe kìlọ̀ wala tubazzir tabzira mọ́nà náà pa o ìná pa ò ní wípé kéèyàn náà tí ò tó síbi tó yẹ kò tó jẹ àdè sọ pé àlè sọ pé kò sí ṣùgbọ́n kò sí nǹkan ìṣe mẹ́nu kò mùsùlùmí ìṣe mẹ́nu kò rárá. kí ni a ní bùkátà sí ntọ́ bá lè gbé ń bẹ̀ ó ṣe gbìyànjú tó pé ìyún ọ̀ yẹn jù wọ́n ní kí wọ́n dá sí tọba nínú ilé rẹ̀ nínú masajid àwọn èèyàn wá fi 50 naira lẹ̀ subhanallah <laughs> àdẹ̀rẹ̀ àwọn èèyàn tó yẹ sọ ah òru mú ẹ̀jẹ̀ á gbé àwọn ẹni ìṣíwájú in tí wọ́n fi mókè jù ní wọ́n mọ̀ yìí pé ń tẹ̀wọ̀n náà yẹn èyí tó pọ̀ lọ́lọ́run jù yẹn lọ lọ́lọ́run ó fi rọ́pò èyí tó kéré jù ó ní ìlọ́po mẹ́wàá rẹ̀ ló fi jẹ́ yí pé tá a bá ka ìṣesí wọn níbi iná kan sójú ọ̀nà ọlọ́run ọba kà á nà hùn lẹ́sùn bá ṣẹ̀rọ̀ nígbà tí wọ́n ṣèyàn pé ah a ah, àwọn bá gbọ́ tó jíṣẹ́ ma ohun tẹ́ ẹ bá o ọlọ́run ọbọ̀ rọ́pò rẹ̀ yọ̀rọ̀pò rẹ̀ wọ́n yẹn táwọn bá yé ní òkodoro gangan ẹni òun náà sọ pé ọgbà oko tọ́jọ́ yìí tàbí tó bá dúró lè làrẹ́bíà yóò máa ń tàn sọ ẹlòmíín lè ní ọgbà dàbínù láti bí yóò dé ìkọ̀tún àní ó ń bọ̀ lọ́n ọba téyìn bá ṣòwò kó tó ṣe ìròrí mùsùlùmí lélẹ́yìí tọ́jà yìí pé tí ọba tí gbọ́ eléyìí kò tí gbọ́ nǹkan kan yé kéèyàn wá náà tó pọ̀ síbi tí ò yẹ iná pàní. ntọ́lọ́hún ọbọ̀ ọ̀là kalẹ̀ wọn lọ ẹlòmíì ló fi jẹ́ pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàrà sílẹ̀ aṣọ wọn wọn máa ń ṣọ nǹkan ọ̀gbìn wọn wọn máa ń ṣọ ok eléyìí tá a lò yìí ọ wà fún báyìí èyí tá a tún wá fẹ́ fi kún yìí kí ni kí ni dì í. a rí nínú àwọn ọmọ àyà mùsùlùmí náà ni wọ́n tọba lọ rẹ̀ ó rò pé bàbá rẹ̀ ń fẹsẹ̀ rìn ìyá rẹ̀ ń gbọ́kadà àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò sí yóò tún wá máa sọ pé ah, ara ẹbí ẹni ìfẹ́ ká ṣe kan kò ní fẹ́ wọ́n ọmọ àyà kan ní wàhálà ó ṣe gbìyànjú wọ́n kó fún yí pé kó fi kó fi ṣòwò ọwá ò pé tí ah, wọ́n kó fún yìí opportunity ni kóhun tó ti bọ́bọ̀ mi kọ̀mọ̀ yí pé àìṣe bẹ́ẹ̀ ọwọ́ kọ̀kọ́ lọ bá wọn tí wọ́n kó owó fún ọ náà pé mo tún ti rí kan mí o wọ́n pà mí tìrẹ náà torí àdáwò máa ń wá nídìí rẹ̀ kọ́mọ̀ fìdí yí pé ah ọ ò ṣe sọ fún àtìtẹ́lẹ̀ ń tààrà ọkọ yìí ó ṣe mistake ọba kò sí ibòmí lédè bí àwàdà nítorí pé yóò yọ lọ́nà tó fẹ́ kò yọ bẹ́ẹ̀ lédè bí àwàdà n ti ń lọ lé lórí rẹ̀ ó ti ọfẹ́ máa súnmọ́ bílíọ̀n ọ̀rọ̀ míkọ́ ní ìhun ti dọ̀rọ̀ àná àwọn ọ̀sọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ bílíọ̀n là ń sọ yìí gbogbo wọn wọ́n wá ń fi ibi tí wọ́n mọ̀ hàn torí tí wàhálà bá dé gan ó ní bá jà fún tó ṣe ọ̀pọ̀ ẹ̀jẹ̀ bóò ló fẹ́ pọ̀jẹ̀ ṣé ọ̀ọ́lọ̀ ó sàṣì ni àbọ̀ bàálìjẹ̀ ló múlẹ̀ àbọ̀ ọ̀ràn ayá àhìláhùnmá mọ́rù bá yanjú ju bá tọ́ abá ló tọ́ ọba mú ń bẹ̀ ẹ jókòó kí ló ṣẹlẹ̀ àwọn oníṣẹ́ yìí ọ wà san o alibara jẹ́ gbogbo àwọn san o bọ́ọ̀ san bí ọ san lọ́hùn o òun ni ọ̀hún àmọ́ sáré ká yà á yẹ kwani òun náà wà ń gọ kíjọ kí wọ́n ń gọ ká ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà gbogbo kan tí ọba ṣe yìí béèrè lọ́wọ́ àwọn àfáà wípé bó o ní ká pè é àwọn abẹ́rẹ́ láwọn àfà wọ́n ní pè wọ́n àtọ́mọ̀ yìí kọ́mọ gọ̀ọ́ká mọ́ torí gígọ́ káwọn tí ó bàjẹ́ ó tún pọ̀ ju tí ó tún ṣe lọ ẹ̀jẹ̀ àti ẹ̀jọ́ sọ̀rọ̀ subhanallah àwọn tí wọ́n máa ń dá five hundred tí wọ́n bá ní kí wọ́n dá sí tọ́lá ọ̀bá sínú mọ́ṣáláṣí ṣé máa ìpín omi nínú wọn nínú tí ń bẹ́ńlẹ̀ one fifty million ètò kéré ju fifty million ọ wà wá wọn àwọn ni tí wọ́n bá ní wọ́n dá sítọ́ ọba subhanallah kìí èyàn nìkan kódà níbi tẹ́ ń bá ti ń jọ ń jókòó tọ́ bá ń rùn kó o tiẹ̀ wá bíi fifty naira tàbí hundred naira kó o fi fáwọn àlejò òun náà tún máa ń bẹ̀ tọ́lọ́wọ́n ọba gbà yọ omi inú wọn two ọmọ àyà tó wá pè wọ́n wá wò pé àwọn tó ń máa ń bá ní halkọ ní tó ń máa ń bá níwájú ṣéèkì tó jẹ́ pé tá à ń bá ń dẹ̀ ń sọ̀rọ̀ ah, ó tí ẹ̀ ní rápẹ̀rẹ̀ rẹ̀ lára wọn ọwọ́ àyànú ọwọ́ àmì túpẹ́túpẹ́ pé ah! ayé ti bàjẹ́ o mo ní kọ́ bàjẹ́ ọlọ́run ti gbẹ̀nẹ̀ burú yọ sí yẹn ọba tí gbogbo ẹ̀ tó jẹ́ pé kò pamọ́ fún wọ́n ní inna rabbaka yabsutu rizqa liman yasha wa yaqdir ẹni tó bá wù wọ́n da ìkẹ́sí níwájú ẹni tó bá wù nínú rẹ̀ wọ́n dẹ̀ kakù fáwọn ẹlòmíì wọ́n ní innahu kana bi ibadi khabiran basira ó ká gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tán kò sí tí ó mọ̀ nípa ẹ̀dá rẹ̀ ó ń ṣọ́ olúkálùkù ń wò láàmú fi ṣèkìlọ̀ ń gbogbo ìgbà a gbọ́dọ̀ jẹ́ kẹ́rì ọkàn máa jẹ́ wá ń gbogbo wà ọlọ́run ọba wà o ọmọ ń tà ń rò o ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe kò sí ń tọ́pamọ́ fún un tọ́kàn nù mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́ba ti mẹ́hẹ̀ nínú ọkàn wa ewu láni ewu ni ni Allah subhanahu wa ta'ala fi wọ́n fi ń pàrọ̀ ẹ̀ sékèèfì fáwọn man khafa maqama rabbih wa naha an-nafsa 'anil hawa fa وآثر الحياة الدنيا فإن الجحيم هي المهوى tó fi jẹ́ pé gbogbo ògbà ntí ọjẹ́ òṣùwọ̀n ntí ó ti wà nínú ẹ́ńjìnì ọkàn àwọn ẹni ìṣíwájú ni tí wọn ò fi ṣiṣẹ́ wọ́n ń ṣe ń tọ́ dáa gan wọ́n tún pera wọ́n ṣèṣirò pé ṣé n tí mo ṣe yìí ṣé nǹkan mi ò ti wọ̀ ló fi jẹ́ pé àṣepamọ́ ọ̀pọ̀ nínú iṣẹ́ wọn nǹkan kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ tí wọ́n ṣe pamọ́ kò ló ń kà bó ṣe jẹ́nu torí pé wọ́n ṣe báyìí ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ wọn wọn ìwọ̀nba ni wọ́n ṣùgbọ́n ọlọ́run gbáyé níyàn lọ́wọ́ nísìn apọ̀ apọ̀ gan ṣùgbọ́n pípọ̀ wa gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́làm ṣe sọ ọ̀nà yìí ó ní yóò ṣọkù olókù dẹ̀dẹ̀ an tatada'a alaykum li umam kama tada'a al-akilatu ila qasataha gbogbo àwọn oríkèríkè orílẹ̀ wọ́n sùrù bẹ̀yìn mùsùlùmí wọ́n wà pín kélekèlé máwọ́ wọ́n jayin ẹ̀ẹ́dì jábútẹ́ bó ṣe jẹ́ wípé ntọ́ bá dùn àwọn èèyàn rò wọ́n gbé sórí tábìlì wọ́n wà á yíká rẹ̀ olúkálùkù wà á máa já wọn mọ́wọ́ wọn ò ní ní kankan tí wọ́n lè ṣe sí àwọn sàbí tí wọ́n wà ń bẹ̀ wọ́n yà wọ́n lẹ́nu ṣó ó lè ṣeé ṣe ọ̀kan náà àwọn sàbí wọ́n wá ń gbé lọ́kàn yìí pé Allin qilati naanị yau mai ya rasulallah saa torị iwikpe a na-ekpọ a kere na ni o na-ekpọ n'gbanye ọnụnụ ban anyị tụnyere mma izini kasị. O ji shana saasa na kori bee file, kesha b'o si ruun, na-ekpọ. Walaki nafu gbutta o ka gbutta etsai. subhanallah ó ní bí fukufuku tó wà lórí àgbàrá tágbàrá ń bá ń lọ sẹ́yìn pé fukufuku ọ̀lẹ́ kápá kankan lórí àgbàrá àgbàrá kò mọ̀ wọ̀ lọ́nà yìí àbóní ó ní bẹ́ẹ̀ ṣe rí nù ó ní wala yanzi'anna min suduri aduwikum rahbatan minkum jìnnìjìnnì yín gbogbo ibi tẹ́ ẹ bá wà mùsùlùmí bá wà jìnnìjìnnì máa ń mú ẹni tí ì bá ṣe dáadáa ni ẹni tó bá jẹ́yàn burúkú ẹni tí ì bá ṣe tọ́lọ́wọ́n ọba ibikíbi tí mùsùlùmí bá wà ó lè má ní kankan bọ̀ jìnnìjìnnì ọ̀ máa mú ni tara nítorí pé kí ni àwọn rẹfúrí ayé rèé tá a bá mú tí wọ́n ṣe bá ń ṣe ń lolé ayé ìyà ọjẹ aláyé ń bí ọjẹ alọ bí ọ̀rọ̀ mùsùlùmí ṣe rí mu ó lè má ní kankan ṣùgbọ́n ẹ rí wípé à èèyàn lè arákùnrin kan dìde láti Europe ó lọ sí ó lọ ṣe business ó wá dé Turkey òun àti ìyàwó rẹ̀ ilẹ̀ wa kọ̀mọ̀dé òṣèṣe lọ́ba rí ibì kan orólùwà rẹ̀ ọ̀gbà wà ń bẹ̀ inú kékeré kan wà ń bẹ̀ wá ní hòtẹ́ẹ̀lì ni mò ń wá nílùú yìí ẹnìyàn wá ń bi léèrè pé bóun ni tiẹ̀ ṣe jẹ́ wọ́n ní à ah, arìnrìnàjò ni mí ilẹ̀ súnmọ́ mi ń bí ni mi ì mọ̀ bí màá ṣe ṣe níbo ni màá sùn ẹni tí wọ́n bá sọ̀rọ̀ yìí ọpọlọ rẹ ti padà kíákíá pé wàbínà sẹ̀dí àtàrìnrìn àjò ah! ó lè jẹ́ ààfin ní ń gbé nílùú wọn ṣé yọ́ra àtúndé ewu ló dé wà lágbègbè kọ̀mọ̀ bí ó ṣe ṣe. ó ní o ní di hòtẹ́ẹ̀lì. ó lè ò ní di hòtẹ́ẹ̀lì òun ò ní di hòtẹ́ẹ̀lì ó ní bẹ́ẹ̀ ní wá wá bì kí wọ́n tó sùn ògbóúnjẹ fún fámìlì ògbóúnjẹ fáwọn fún ìyá fún arákùnrin àti ìyàwó rẹ̀ wọ́n jẹun wọ́n dẹ̀ kú òun bẹ́ẹ̀ ìgbà tílẹ̀ wá mọ́. tó fẹ́ máa lọ lọ́wọ́ ní òun ti fẹ́ máa lọ o ṣé àmọ́ ibi tó bá wọn ìdí igi abẹ́ igi níta ló bá arákùnrin nílé yìí àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ méjì àtìyá rẹ̀. ó ní arákùnrin tó rìnrìn àjò yìí wọ́n á ní òun wá ńgbà lẹ́mọ̀ òun wá sàárí inú ilé dáadáa wípé yàrá kan náà ni ó fẹ́ àfi kitchen àfi ibì kan òun á wò pé níbo lẹ́yìn wá sùn ó ní bíi náà ni ibi lẹ sùn ẹ wá finú yàrá lẹ̀ fún àwọn ó ní bẹ́ẹ̀ ni kí ló dé ó ní mùsùlùmí ni mí ọlọ́run ọba ní wabna sabil subhanallah kẹfẹ́rẹ́ yìí bú sẹ́kùn ó ní mùsùlùmí ni ẹ́ torí tipọ́ jẹ́ mùsùlùmí ló fi ṣe léyìí ó ní bẹ́ẹ̀ ni ó bú sẹ́kùn ó wá kọjú sí àwo rẹ̀ ó ní ṣé ọmọ nǹkan nípa Islam ó ní mi ìmọ̀ ṣùgbọ́n a rí nínú láìbírì wọ́n wá gbanú láìbírì lọ. wọ́n á bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ nípa Islam wọ́n á bú sẹ́kún ká kí ló wá tẹ̀yìn rẹ̀ jáde ó ní ashadu an la ilaha illallah wa anna muhammad rasulullah ó ní ó wá di ọ̀ràn èèyàn fún báyìí kó wọn máa polongo ẹ̀sìn ìsìláàmù kárí ayé báwọn ẹni ìṣíwájú ṣe ṣe rahmatullah ọwá ń polongo sínú. ọwá ń sẹ̀ ń sọ wípé lẹ́yìn ọdún márùn-ún tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ tó ń ti gbà Islam òun mọ̀ pé challenges ń ṣẹlẹ̀ lóòótọ́ o bọ̀tù ìyún èé ṣe ẹ̀rí pé kéèyàn má tara bọ̀ wípé kéèyàn pèpè sójú ọ̀nà ẹ̀sìn torí ẹni tó bá mọ̀ tí ó bá pèpè sí ọlọ́run yóò jẹ́ ń jọ gbẹ̀ǹdẹ̀ kí lọ́lọ́run ọba sọ wa man ahsana qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin ta ni oníṣẹ́ tó dáa jù tí ń pèpè sí tó ń náà múlò tó ẹni tó jẹ́ pé ń pèpè sí ojú ọ̀nà ọba adẹ́dàá Allah subhanahu ọwọ́ à ń ọwọ́ à mùsùlùmí lèmi ẹni tó ti gbàgbọ́ tó dẹ̀ jù ọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. ló fi jẹ́ pé gbogbo ọ̀nà téèyàn fi jèrè láyé kó fi lè jèrè lọ́run Allah subhanahu wa ta'ala ó ti làálẹ̀ fún wa pẹ̀lú kíni pẹ̀lú ríran tó lójì ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam bíbí ẹ̀fẹ́ tèyí sallallahu alaihi wa sallam láwọn àǹkì ó ní wàlá tẹ́jàre yadaka maghlulatan ila unuqika má kàwọ́ gbẹ̀rùn ìkìlọ̀ ni má yà hùn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sàábé yìí ó ń tún dá sàábé yìí lóhùn ó ní wala yagdifanna في قلوبكم al-wahn ọlọ́run ọba wà á mú ìrẹ̀wẹ̀sì yóò fi sọ́kàn yín mùsùlùmí ara ń tẹ́ fi di fukufuku tó yẹ pé pípọ̀ yín ò wúlò nù. Ah. qila wa mal wahn ya Rasulullah kí wọ́n á ní ìrẹ̀wẹ̀sì ya Rasulullah nǹkan méjì ó ní hubbu dunya wa karahiyyatil mawt ẹ fẹ́ takusáyé ẹ fẹ́ máa yé kásá máa kójọ ká máa kójọ ká máa kójọ ẹ ní fẹ́ kú torí ẹ sì sẹ́ni tí ó lè jábọ̀. ẹ ní fẹ́ kú yorùbá ní kátàrà àṣàná kátìrẹ̀ tìrẹ̀ sí kákíyèsó láti ibi kéékèèké tó kálukú ní àbíkítà àbìkítà àṣẹ̀tọ́ àwọn nǹkan tí ó yẹ ká ṣe àmúgbọ́ Allah subhanahu wa ta'ala wala tabsutha kullal bast máa wà sọ pé torí pípa ní kọ́ báyìí kọ́ wá má mójútó ilé o. Allah subhanahu wa ta'ala sọ bá ṣe na nílé agbọ́dọ̀ mójútó bọ̀dé látara ní mójútó àgbọ́dọ̀ gbàgbé ẹ̀tọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ẹ̀ka ṣe kìí ṣe yun nìkan o lè wá gbọ́ lágbọ̀kànlé nǹkan ò tí ì fún wáyé máa tó ẹni rahmatan ọ̀wá ní tó fún ẹni tó wá tọrọ tàbí ẹni tó ní bùkátà yìí torí wípé ibi tí wọ́n náà fọkàn tẹ̀ ọlọ́run ọba ò tí ì mú wa wọ́n ní faqul lahum qawlan maysura ọ̀rọ̀ ni a sọ fún ọ. al-hurru hurrun wa law massahu durr. abiyì èèyàn abiyì èèyàn gbogbo ìgbà ìbá wà nínú ìnira ah! èmi nìkan ni ọwọ́ ń tẹ́mi náà rán á fi ọ̀rọ̀ kùsátà tó jẹ́ pé ọba tiẹ̀ fún gan ọkàn rẹ̀ ò ní gbà á yọkàn mọ́ bá gbà gan kò ní sẹ́ kò ní ṣàdúrà pé tó jẹ́sà kan wọ́n ti ní aṣọ jẹ́sà kò fọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tó yanjú fi pàdé rẹ̀ ah bàbá ọmọ ìyá mi bí n ṣe ń ṣàwa náà nù ìgbẹ́kẹ̀lé àwa náà ń bẹ lọ́wọ́n bá ní jẹ́ àjọ bẹ̀ kájọ máa bẹ̀ kó ṣe nírọ̀rùn torí tí ọba adẹ́dà bá gbèsè rẹ̀ dé subhanallah ọ̀kan náà mọ̀ yá ọ̀ha kìí dẹ̀ ṣe pé kò ní ọwọ́ pé ìwà ẹ dákun ẹ bọ́ ń sáré sẹ́ndì five million wọ́n fẹ́ sáré fi ṣàwọn kankan ẹni tó ní kí wọ́n sáré bọ́ ń ṣe sẹ́ndì one million lásìkò táwa yìí a sọ pé kò ní láti fi yanjú nǹkan wàláì wọ́n sẹ́ndẹ̀ kò rí gbà wọ́n sáré kìtìkìtìkìtì yọ lọ ṣe withdrawal wọ́n ní network problem ó dúró. kò rí yìí. tó ti nígbà tí ò rí gbà ọ̀fẹ́ ìyá wèrè oníṣèkì sísítẹ́ẹ̀mù olúwa ó bẹ̀rẹ̀ sí ní mọ̀jà hmm, blame system ó ní mọ̀ ń gbọ́ wọ́n ní yìí máa da ọ̀rọ̀ rẹ̀ fún ẹni tó ọ kakò fún ọ ní yá padà sí lọ́dọ̀ ó ní Allah kí ni ká ṣe mọ́ ní ṣá máa ṣe é sì fà ṣá máa ṣe é sì fà kó rí gbà á fijọ́ kejì tó kú òní jimá ntọ́fẹ́ fi ṣe ti fẹ́ bó. lọ́wọ́sẹ̀ tó rí gbà wọ́n ní ọkọ̀kọ́ rí àláàtì gbọ́ wọn láti pé ah, owó ti wọlé o lọ́sẹ̀ tó wá sáré lọ báńkì ó ní ah sheik subhanallah mùsùlùmí kì í bara kábara jẹ́ àdámọ́ ẹ̀dá ni kádùnnú náà ti já àdámọ́ ẹ̀dá wọn ò fẹ́ kádùnnú tayọ àlà wọn ò fẹ́ kábara jẹ́ tayọ àlà gbogbo nǹkan ká fi kọ́ sí ọ̀dọ̀ ta ni ọba adẹ́dàá subhanahu. ọmọ ìyá ń wọ́ ọmọ kò síbi tí ọ̀wá dé ó ṣe gbogbo test kò ní problem ìyàwó rẹ̀ náà ṣe gbogbo test kò ní problem ah, kò wá sí tí ọ̀fẹ́ ẹ̀ ṣe tán ọjọ́ ṣọ́ra ọ wá lọ ṣe test tó ṣe gbẹ̀yìn kèfè yìí ló wá pè padà ó ní àsìkò ọlọ́run ọba ní òtítọ́ ìgbà yìí lọ́pọ̀lọ́ rẹ̀ wá sọ jí wáyé pé ah kẹfẹ́rí náà àmọ́ ṣe wá sí fún un mo ní ibi tó bọ́rọ̀ ara rẹ̀ dé. gbogbo nǹkan wa ntí ká máa dá padà sínú ọ̀dà ni ọ̀dọ̀ abadẹ́dà subhanahu wa ta'ala oníkàkọ́ dá padà sí. ọ̀fẹ́ mìíràn ni tí a bá gbọ́ gbogbo eléyìí àwọn tí ó tẹ̀lé ànígbóyé ó nílá wala taqtulu awladakum khashyatan min imlaqin nahnu narzuquhum wa iyyakum inna qatla kana qita'an kathira ẹ má pa ọmọ yín Allah subhanahu wa ta'ala ni kò sọ pé ẹ má pọ̀ ọmọ o ẹ má pọ̀ pọ̀ ńlọ o ẹ má pọ̀ ọmọ yín dáadáa wo ní bẹ ní ẹ̀ńtọ́ pọ̀ ọmọ rẹ̀ ẹ̀ńtọ́ lè pa tọ́ ọmọ rẹ̀ kò sí tí ò lè ṣe láburú mọ́ ibi kan ní ti bẹ̀rẹ̀ tí jura àrùn alal batil tọ́ba ti lẹ ṣẹlẹ̀ audacity and falsehood kéèyàn gbóra lórí ìbàjẹ́ tọ́ba ti ń bẹ̀rẹ̀ yọ́ọ́ máa tẹ̀síwájú sí i. ó ní torí pé kò sí àwọn alárúbáwá ti tẹ́lẹ̀ wọ́n máa bò mọ́lẹ̀ láàyè ti sìn ọ̀nà tá a gbà ṣe ti pọ̀ lọ rẹ́kẹrẹkẹ torí àwọn ọmọ ìgbàlódé lóríṣiríṣi kìí ṣe bí wọ́n ń ṣe ń ṣeun nìkan lọ́lọ́run ọba lọ fagilé ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ gangan lọ́lọ́run fagilé kí nìdí ìpáyé ah méjì ti tó mẹ́rin ti tó òun ni ó bí wípé hmm, bọ́rọ̀ bá dé gan ọmọ pé hmm, stress ni ẹja mẹ́rin ti tó òfin jẹ́ pé nínú Islam family planning birth control Islam ọ̀fọ̀wọ́ sí torí pé kíni ọ̀tako ohun tí ọlọ́run ọba ń fẹ́ pẹ̀lú kíni pẹ̀lú ìgbéyàwó ìkóraró lórí ìbàjẹ́ àti kíni àti ìṣe àlékún fún umma òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pàtàkì méjì nù. òfìjẹ́ tó bá ti di pé sábà ìdí tó fi tó fi ń sọ pé o o o wàhálà dé o ti kọ́ra rẹ̀ tó wàhálà ọ̀kan nínú àwọn kòfà Catholic ó pè mí kí ló ń ṣẹlẹ̀ mo ní bíi báwo ah, ó ní ẹni ìdì máa bá àwọn èèyàn àwọn èèyàn yín sọ̀rọ̀ mo ní kí la ṣe ah, ó ní ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n wá ń ṣẹ́yìn ní hospitals àwọn gbogbo kò sọ pé boríborí o ó ní àwọn bójúbójú ni wọ́n ó ní tí wọ́n bá wá ń gbé reason kalẹ̀ ó ní wọn àmọ́ wípé ah ah káwọn eléyìí ọ̀ka tíra wọn ni subhanallah kí ló lè fà ó ní wọ́n kàn gbé gbogbo ẹ̀ka lọ wọ́n àwọn pé ah sílé ìkíta sílé ìtóní lẹ́rìí láti sọ pé ọ̀fẹ́ ṣẹ́yìn ó ti àwọn iṣẹ́ mi oṣù mẹ́rin omi oṣù márùn báwọn iṣẹ́ mi wọ́n àwọn pé ah, ah kí ló dé kí ló ṣe wọ́n àdánwò mi. kí wọ́n gbọ́n ká àgbọ̀n wàláì kí islam àpẹẹrẹ ni kí ṣòkòtò ọmọ kò jẹ́ orúnkún àpẹẹrẹ ni ká bójú ara rẹ̀ ni ṣùgbọ́n àpẹẹrẹ ni ntí wọ́n fẹ́ ká demonstrate gan òun làwọn ṣe sí wa kó tẹ̀lé ntí ọlọ́run ọba fún ojíṣẹ́ náà muhammadu sallallahu alaihi wa sallam. ìṣesí wa ìsọ̀rọ̀ sí wa ìròrí wa ká bá níbi tó yanjú tó ṣe gúnrégé pẹ̀lú tó náà bá sọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni nahnu narzuquhum bí wọ́n ṣe kéré tóun àwa là ń pèsè fún wọn. ètí ẹni bùkátà síjú tó jẹ́ pé tí wọn ò bá ní kò wọn ò lè survive kíni àtẹ̀gùn àwọn alápèsè rẹ̀ torí tí ẹ̀dá ní kátà sí láyé ní àtẹ̀gùn òsì lọ́lọ́wọ́n bá fi ṣe free ọlọ́run ṣe free tí atẹ́gùn tí ń bẹ nínú ibi táwa yìí nìsín tí wọ́n bá lè fa gbogbo ẹ̀ kú tí ó sàtẹ́gùn bí a lè survive ẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá. àwọn yóò faint kalẹ̀ nísìn Allah subhanahu wa ta'ala ó ṣe free èyí tó tún tẹ̀lé òun ni kíni omi òun náà tún free tẹ̀lé atẹ́gùn relatively tó èèyàn bá ti lé mí tó dẹ̀ lè mú mi bí í ṣe pé yóò tọrọ ni yóò lè tọrọ ní tí ó jẹ tí ó fi gbéra fúkẹ́ Allah subhanahu wa ta'ala àwa là ń pèsè fún wọn àtẹ̀yìn náà bẹ́ẹ̀ ṣe tó ń wò kìí ṣàgbára yín ní pèsè fún yín o wọ́n ìyá kún bẹ́ẹ̀ ṣe tó ń wò kìí ṣe èèyàn gbogbo qualifications ló ní kò mú. àárọ̀ <laughs> kan nínú àwọn bàbá wa kò lè fi ìdí ipò kò lè fi kọ́ owó bí àṣà Yorùbá. iléeṣẹ́ rẹ̀ àwọn professors àwọn doctors àwọn òyìnbó àwọn kò wọ́n wá ń bi léèrè kan gbogbo àwọn òyìnbó German Italian eh, Americans gbogbo wọn kó jọ yìí bá wọn fi bá wọn sọ̀rọ̀ wani ní ẹdún sọ fún yunus ọba lọ gbé báàgì jáde ọba tó dọ́là yen ọkọ̀ gbogbo ẹ̀jọ ó ní allah subhanahu wa ta'ala yabsutu rizqa liman yasha wa ẹni tó lọ́wọ́ ọba bá ti bà fátà ilé ìfún ọlọ́run ó ní sórí àwọn pépà yìí kò séde tí ò gbọ́ ó ní kò séde tí ò gbọ́ sópùrọ́ èdè kan bẹ tí ò gbọ́ ah, ọmọ nàìjíríà gan tí ò dé us rí yóò ó pìrìfà kí wọ́n fún un ní dọ́là ju náírà lọ bí ìgbà tó jẹ́ pé àwọn míì kò tí prices kan ní nàìjíríà dọ́là wọn kò tí ọba ṣe pé ìjọba bá fẹ́ ṣe dáadáa ní gbogbo wọn kí wọ́n fún wọn lọ́rùn ṣé náírà ìṣe legal tender mọ́ Allah ó ní qatlahu pípa ọmọ báyìí ṣíṣẹ́yún àbí pípa ọmọ láàyè torí wípé àfẹ́ torí òṣì wọn ni káàkiri christian kẹmíra ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀tàkọ̀ ibi tó ti gbangba nínú ẹ̀ṣẹ̀ jù ni pé ọ̀tàkọ̀ àkídà ní tó túmọ̀ sí ni pé ọgbà pọ́lọ́hún ọba ní ọ̀dá ẹ̀dá but ọgbà pòun ló lè pèsè fún. ọ̀dẹ̀ ni wọ́n fi sàmáà ìrìzù kúkúm. wọ́n ma tó àdó sánmà òun ni ìpèsè yín tí ń wá àti gbogbo ń tá ṣe ní fún èyí látọ̀dọ̀ ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sọ tí nǹkan bá ti le kí ni kẹ́dà máa ṣe jù kún fún pa وقلت استغفروا ربكم إنه كان غفارا خبر وفين وفين عشان نوح صلى الله على نبينا وعليه mo يعني آه. إما èèyàn mi wípé ah torí pé kí ni ọba ni ó jẹ́ aláforíjì tẹ́ ẹ bá tẹ̀ lófin rẹ̀ yìí yursil as-samaa alaykum midrara tí ọba sójò yóò sọ òjò kalẹ̀ fún yín lọ́wọ́lọ́wọ́ wa yumdidkum bí kíni amwalin وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سبحان الله yọ́rọ̀ yìí lọ́rọ̀ yóò ṣe kí ni yọ́rọ̀ yìí lọ́rọ̀ tí nǹkan bá há máa ṣe pẹ́pẹ́ ń fúrú fọ́lọ́hún ọba ju ti tẹ́lẹ̀ lọ wá kún fún ọ̀pọ̀lọpọ̀ ìsìnkà àwọn ọmọ ni gbogbo ntí kọ́ kọ́kọ́ mà rẹ ni pé kò sẹ́ni tó lè pèsè rẹ̀ àfi tani Allah subhanahu wa náà bá tọ́ba pàmì wò ni ọ̀ǹdán wò ni má tán ìmánì gbé ni dáríjì wa. kan nínú àwọn ọmọ ẹ̀yà ó ń ṣe. àdúrà níwájú kàábà ń gbádá ń ṣe tawaf omi dẹ̀ ń bọ́ lójú wa kí ló sọ ó ní à ọ̀tá rẹ tó gbangba jù iblis ó ní kọ́ ọ̀dẹ̀hún lẹ́kẹ ọ̀dẹ̀dẹ̀ lẹ́kẹ bóò ni tèmi ṣe wá jẹ́ ọmọlẹ́yìn màmá lèmi fún mi ní tí mò ń fẹ́ nǹkan báyìí ni mò ń fẹ́ nǹkan báyìí ni mò ń fẹ́ nǹkan báyìí ni mò ń fẹ́ ṣé kò rí rí orí torí wọ́n lọ́ọ́ máa dẹ̀ lọ́ọ́ máa gbàdúrà ẹ̀dá ṣé bí wọ́n lọ sọ wípé òdè ẹ́wọ́ni àtẹ̀jìbìlẹ́kọ̀ ẹ̀dẹ̀ ẹ́wọ́ni àtẹ̀jìbìlẹ́kọ̀ ẹ̀bẹ̀ mi ń jẹ́ pé ń fún yín bí ọba tiẹ̀ ṣe bọ́ bá jẹ́ pẹ́sẹ̀ mi ni mọ́ wo tẹ̀sẹ̀ mi wo tàlíkáwà ní ìrẹ̀ yìí mọ́ sàfún mi ní tí mò fẹ́. ọ̀kan náà ọmọ ẹ̀ ọ gbé kalẹ̀ ọ fẹ́ jọra wọn. Sheikh wọ́n náà ẹ̀ ìsìn dáadáa mọ́nítọ̀ wọ́n láwọn ọba sí aléyìn dáadáa o kí ló dé ó ní ọdún karùn-ún ni tó ń ti wọlé ọkọ̀ òun ọ̀gbọ́pá. kí lè ṣe sí wọn lè nìkan ọba tí ó lè ṣe ni ó ní òun fẹ́ sọ sítórì òun kí ni sítórì rẹ̀ ó ní tí nǹkan bá ti dúró sí òun làbáyé ó bá ti dúró sí méjì mẹ́ta wọ́n lálà ẹnìyàn ó sùn léhùn nínú yọ́dẹ̀ wálẹ̀ mo ní kí ni big deal ẹnìyàn sùn léhùn ní wọ́n dẹ̀ mọ́lú ààrẹ mo ní má sọ bẹ́ẹ̀ ọmọ bá ṣètà ìlọgbà wọ̀ rẹ̀ wọ̀ ọsà ka gbogbo ẹ̀rọ kan kí lẹ́ lẹ̀ fún un mo ní kankan náà mo lè fún un ó ní òun mo ní ṣọ́lọ̀ ń wà ó ní wọn iná yẹn òkè mélòó ni ah! ṣéèkì ẹ fẹ́ kó gbé sí mi lápò mo ní wọn láàyè kó gbé sí ọ lápò ọlọ́kan ṣoṣo níbo lọ́wà ọlọ́wà lókè masha Allah sọ́mọ kọ́ndíṣàn tó wà yìí ọlọ́mọ ṣọ́lágbára láti yanjú rẹ̀ kọ́ gbọ́ bùkátà rẹ̀ à ó ní wà lá kulli shay'in qadir ní ìgbàgbọ́ jazakillahu khayr barakallahu fik ọ wà á pè é pé kọ́ wa dá sí i kí n ló fi pè é kún fún ọ̀pọ̀lọpọ̀ istigfar wà á máa ṣe pẹ́pẹ́ ń fòrò fún ọ̀hánàlá ó ti fẹ́ máa ṣe bad control bí ìbá ṣe pa àsọ fún yí pé kódà ó ti fẹ́ máa ṣe bad control báyìí family planning. gbà ọlọ́run ọba ọ̀kọ̀ọ̀kọ̀ fi mọ́tòmọ́tò hàn kò jẹ́ bí kan ó dàlù ni. ó make ó ní yahabali man yasha inas aw yuzawijuhum wa dhukra Allah subhanahu wa ta'ala mùsùlùmí ò ní tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ̀ kọ́ mọ́ fún tí ọba tí torí al-aslu fi du'a al-istijaba ìpìlẹ̀ lórí àdúrà òní pé gbogbo ń tọ́ ọba tọrọ yóò fún ọ gẹ́gẹ́ bí mùsùlùmí tí ọba tí mú ó nídìí kan pé gbà ọba ó lè jẹ́ ṣẹ́ ó lè jẹ́ pé àsìkò tí ó dá sí òun lọ́mọ̀ọ́ èèyàn á máa bẹ̀ èèyàn máa bẹ̀ èèyàn máa bẹ̀. ló fi jẹ́ pé ìsáàdì ọba adẹ́dà lórí gbogbo issues tó pàtàkì ah mọ ẹnìkan ṣe báyìí sí mi èmi náà fi ṣe báyìí sí kò sẹ́ẹ̀ nínú sàn la fi ṣe kìlọ̀ ní ìjókòó wa pẹ̀lú kíni pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba kan gẹ́gẹ́ bó ṣe wá nínú musnad imam ahmed rahim ọlọ́run tẹwàṣà ìyàwó aisha radhiyallahu anha ọlọ́wọ́ ni wájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam arákùnrin ìbádé ọ̀kan náà sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam radhiyallahu wọ́n máa ń ṣẹ̀mí wọ́n máa ń jàǹbá mi wọ́n máa ń yapa sí tí mo bá sọ fún ọ ní òfin èmi náà máa ń gbé wọn ṣépè mo máa ń nà wọ́n mo máa ń fi jẹ wọ́n ṣé ẹlẹ́ẹ̀ni gbọ́ ni ẹ̀yin náà gbà bó lọ̀rọ̀ ṣe jẹ́ níwájú ọlọ́run ọba ń jọ gbìndàlkíam torí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé ọ gbọ́dọ̀ máa fèyìn sọ́kàn ọ pàtàkì tí ìyàtọ̀ tó gbọngbọ́n nínú wọn àtàwa nù ẹni ẹsẹ̀ tí wọ́n bá fẹ́ gbé wọ́n máa wọ̀ pé hmm, torí pé kí ni anything tó bá fẹ́ ṣe haramu ni àyàfi tí ọba mọ̀ bóòlù ọlọ́run ọba ọ̀gbọ̀dọ̀ dáwọ́lé nǹkan kan bóòlù ọlọ́run sí ní àṣìfà sálàm sálàwà ó pàtàkì òjíṣẹ́ náà sálàwà sálàm ní tọ́bàdíjọ́ ọ̀gbìn dàlkíyàmá aburú tí wọ́n ń fún ọ̀hún wọ́n wọ̀n ìyà tó ń fi ń jẹwẹ́ wọ́n wọ̀n tó jẹ́ yí pé aburú yẹn ju ìyà lọ oníbọ́nùsù tó bá jẹ́ pé ìyà yẹn àtàbúrú wọn dọ́gba oní dọ́ ọ̀mìlẹ́ta. ṣùgbọ́n tí aburú wọn ọba tó ìjà tó ń fi ń jẹ wọn àwọn nínú wọn gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ rẹ̀ o ó dẹ̀ mọ̀ wípé ẹ̀tọ́ òun tí òjíṣẹ́ náà sàásílà sọ pé wọ́n gbà wọn kìí ṣe látara dinar or dirham náírà kọ́bọ̀ tàbí dọ́là iṣẹ́ eré rẹ ni wọ́n fi san fún wọn o ọba bó sọkún ìgbà tó bẹ̀rẹ̀ sí hu òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣírà ni máìlẹ̀ wò kí ló ṣe lé ṣé kò káyà Kùránì pé a kó òṣùwọ̀n ẹ̀dáró ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà subhanallah ètò kéré bíi ẹyọ kan ṣoṣo ìpẹ́ báyìí àní fi gún ẹ̀dá kankan á mú padà wá á ṣèṣirò lórí rẹ̀ tọ́ra a tó ní ọbẹ̀ níṣirò kí lẹ́rú yìí sọ kí lẹ́ arákùnrin yìí sọ ó ní a ah, kí n yá sọ wọ́n dọ́mọ ní tí ó kò mí yọ ẹ ti ní right kan náà báyìí ẹ̀yin náà ti dẹrù ẹ kó lẹ́rú ẹ ti dọ́mọ. mùsùlùmí máa ń ṣọ́ gbogbo ohun tí ń bá ń ṣe ni kí ni tí mò ń ṣe ní ìsìn kí ni ó bì í níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíá Allah subhanahu wa ta'ala wa gbà kéèsì wá sí wala taqrabu zina ẹ má sùn má sì náà sísúnmọ́ ìbára yẹn ó wà ableg ju wà láti zinu lọ ó múlẹ̀ orin ilẹ̀ ó kíra ju wípé ẹ má sèsì náà lọ ẹ má súnmọ́ ni àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn tó bá rí nǹkan kò mú ọ lọ ni àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn Islam kò sí tí ó sọ ẹ̀dá kò nínú bàjẹ́ sínà bí òfin tí ọba adẹ́dà gan là kalẹ̀ ó jẹ́wọ́ fún wa yí pé kò sí ẹni tó mẹ̀dá bíi kíni bí ẹni tó dá ó dẹ̀ fi rinlẹ̀ wípé dájúdájú àkùnrin kẹrí tíra ọba adẹ́dà ìsìláàmù ó nìkan lọ́nà tá a lè gbà tún ayé ṣe tí ó fi yẹn jù. ó kólùgbàgbọ́ òdodo ọrẹ jú ńlẹ̀ tọ́ ọ̀bá rẹ jú ẹ̀ ńlẹ̀ tó wòwò kúbò yóò bí evil thought èròkérò tó bá ti bí ròkúrò tó ọ̀bá tètè yanjú ẹ̀ yóò bí evil ideas tó ọ̀bá tètè yanjú ẹ̀ kí ni ó bí evil desires ọ ma jẹ̀rán yóò máa dúró lọ́kàn rẹ̀ tó o bá tètè Tọ ẹ̀ yóò wá bí determination asmo wọn náà fẹ́ ọ̀fẹ́ gbígbèsè. tó o bá tètè yanjú ẹ̀ ọ máa dìde sí ọ máa dìde sí ẹni ó ti máa di wípé sọ̀rọ̀. òun gbégbèsè òun rìn sí gbogbo eléyìí sí wẹ̀ sí náà ni. kìyànàtà àlẹ́àyùnì àbòsí jàǹbá ojú ọbẹ̀ ẹ̀dẹ́dàmà owó obìnrin lásán báyìí oríṣiríṣi ti ṣẹlẹ̀ sí ọlọ́kàn wọlọ́ọ̀hì ọlọ́run ọba òjẹ́ pé kí ni rírẹ̀ jù ńlẹ̀ òun lọ́pàá dandan òjíṣẹ́ náà sọ́lá àtọ́nà fi sọ fún Ali rẹ̀díàlá Ali ó ní yà Ali inna laka kanzan fil janna ìwà Ali á ọ̀rọ̀ ń bẹ fún ọ nínú ọgbà àlìjánná o má wo obìnrin olóbìnrin lẹ́ẹ̀mejì tàkọ́kọ́ wọ́n fi bọ́n èyí tó bá ti tẹ̀lé wọ́n máa kọ́ ọ́lẹ̀ fún ọ lẹ́sẹ̀ kí ni tó gba yìí kan nísìnyí. ẹ̀ṣẹ̀ ńlá fún mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń bá àwùjọ jẹ́ yìí tó dẹ̀ jẹ́ yìí pé kì í mú kí ẹ̀dá mókè níwájú ọba adẹ́dà mùsùlùmí gbọ́dọ̀ mójútó. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó fi ẹ̀kọ́ kọ́ wa lórí gbogbo ilé èpo ní obìnrin o tó bá lo perfume sára tó lo tọ́àrí kọ́mọ̀ wà mọ́ṣáláṣí ìwà wa kírun àfi tó bá fọ̀nà torí pé kí látara ipò lólé imú yóò máa tó bá ti di pé òun ń gbóòórùn ojú ọ̀fẹ́ máa wábi tó wà yóò máa bí determination tí èṣà rẹ̀ òjíṣẹ́ náà sọlá sọlá sọ yí pé obìnrin tó lo bọ̀kọ́ tọ̀hárí aládùn tọ́tọ́jú tọ́tọ́ tí wọ́n ń bẹ́ síta tó ń rìn jáde tí ò wọṣọ tí ó pa ẹwà rẹ̀ mọ́ débi wípé ọwọ́ ń fìtínà àwọn èèyàn láwùjọ òfin ẹni sìnà ni wọ́n kọ fóun náà. òfin jẹ́ pé ọ̀ràn yẹn ni àtàwọn ti níyàwó àtàwọn tá thirteen nínú ilé wa á sọ tẹnu wa káwọn ìyàwó wa á sọ bí wọ́n ṣe jáde àwọn ọmọ wa bó ni wọ́n ṣe jáde orí burúkú ni kí obìnrin kí òbí kọ́ máa sọ pé èmi ọ̀hán mọ̀ mí níjà àbúlò kí lọ́wọ́ á ràn kó ṣíra rẹ̀ ta máa rìn káàkiri orí burúkú ni. ń ta kò ní tí ọlọ́run ọba pa láṣẹ ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo ilé agbọ́dọ̀ṣọ́ amẹ́nubà ọ̀rọ̀ lórí títa ẹ̀jẹ̀ ẹlẹ̀ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ pàtàkì nínú Islam ebi pé ọba adé Allah subhanahu wa ta'ala sọ pé man qatala nafsan faka'annama qatala an-nasa jami'a ẹ̀ ń tó gbẹ̀mí kan bí ìgbà tó gba gbogbo ẹ̀mí ni ẹ̀ńtọ́ bá dẹ̀ yìí bẹ́ẹ̀ náà inshallah al-karim a ṣe àlàyé yékéyéké lórí eléyìí torí wípé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ tí ń bẹ láwùjọ nísìn látara tí àwọn èèyàn lé ó ṣe jẹ́ pé owó ni ó lè jẹ́ pé pò ni ó lè jẹ́ pé kọ́ ni ọ̀rọ̀ ti di bọ́ọ̀bá ọ̀pá bọ́ọ̀bá òbílẹ́fẹ̀ẹ́. ní nǹkan bíi last time tá a béèrè kí ni díyà gbígba ẹ̀mí mùsùlùmí nìsín. àṣọ tẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba torí ń tọ́lọ́run ọba sọ ní pé man qatala mu'minan muta'ammidan kí ló sọ ó ní fajazahu jahannam khalidan fiha wa la'ana. وغضب الله عليه وعد له عذاب السحيق ẹni tó bá gba ẹ̀mí tó pa olùgbàgbọ́ òdodo tó máa má pa á ó ní jáànámà ní ogun lẹ́sìn ẹ̀sán rẹ̀ yóò máa wà ń bẹ̀ gbére ìbínú ọlọ́run ọba ó tún máa kún bẹ̀ fún ọlọ́run jíjó nínú náà yìí kó peléke fún subhanallah tàbí ń tọ́gbẹ̀ ní ara rẹ̀ torí wípé ó ti já kànmùná ọlọ́run ò ní kápá lórí ntọ́fẹ́ ntóhun condition tóhun wà yìí máa sọ nítorí náà ní tó dáa jù ni pé kóhun ó gbẹ̀mí ara òun kóhun kúkú lọ́ba. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní tó ara rẹ̀ náà ni wọ́n máa fi jẹ̀yà nínú ọ̀nà títí tí yóò gbẹ̀dẹ̀ àti àmì. díyà èyí tọrùn bọ̀ láyé ń bí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹ tí ó jẹ́ pé wọ́n wà nínú ẹni tí ó pin ogún rẹ̀ tábà ní àwọn ọ̀yọ̀ǹda o èló ni ọ̀sán last amount thirteen million million thirty million mẹ́tàlá torí ó ń change ní bí dollar àti value ṣe ń change ó ti lè jù bẹ́ẹ̀ lọ nísìnyí but last time the Sharia Council of Nigeria tí wọ́n jókòó lórí kí ni díyà fẹ́ni tó pààyàn thirteen million tí ó bá rí san àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ń jẹ́ báyìí wọ́n san wọ́n pa á pè wọ́n jọ papọ̀ wọ́n wà wọ́n san. tí àwọn èèyàn tí wọ́n panu pọ̀ wọ́n lè jẹ́ gbẹ̀rún wọ́n pa ẹnìkan ṣoṣo gbogbo wọn ni wọ́n lọ sí tófin bá ti mọ pé wọ́n rí wọn mú àwọn ni wọ́n jókòó ni wọ́n jókòó pétùpèrò wọ́n dẹ́ wọ́n wá pa gbogbo wọn ni wọ́n lọ sí. lẹ́yìn sẹ́yìn ọmọ rẹ̀ dára ánú àwọn kan tẹ ẹnìkan wọ́n pa àwọn bíi márùn ni wọ́n ó mọ̀ rọ̀dẹ́ àlàáhùn ni ó pa gbogbo wọn ó ní bẹ́ẹ̀ bá pé odindi ìlú Sana'a ní Yemen tẹ́ ẹ pọ̀ débẹ̀ tẹ́ ẹ pètèpèrò tẹ́ ẹ pa arákùnrin gbogbo yín náà lẹ́ lọ sí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe tí yẹn fi ṣeré ẹ̀kọ́ wa sọ pé òun wówó ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n wá débi wípé orí burúkú yìí ó ti bá àwọn tí wọ́n ń pera wọn láàfáà bó tiẹ̀ jẹ́ pé amọ̀pá lufa ni wọ́n wọ́n sáfà oníbọ̀rọ̀ bá jẹ́yàn ò lè géyàn sọ́hálà ọwọ́ ń sọ gbangba lórí afẹ́fẹ́. ẹ̀yin ò là ń náà ọmọ ìyá ni à ṣé ẹ̀ máa ń tí ń lọ mọ́ kiri ń lọ ó ní wọ́n lọ bá mùsùlùmí náà ní pẹ̀lá rẹ̀ nǹkan òrí bá kan nǹkan ó ní wá nǹkan wá táwọn ó lò fún ọ ó ní ó ní ka èèyàn bóòlù òun ó ṣe rí ka èèyàn ó lè lò lọ́sàn ó dẹ̀ wọnú ilé lọ òdìndí tó gbénu ilé ọkàn kàkà ń bẹ̀ bó ló ti subhanallah ha orí burúkú tó gbalẹ̀ kanu ká má sọ̀tà àwọn olóṣèlú ká má sọ̀tà àwọn tí wọ́n ní business làwọn ṣe. ẹ̀rùn pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa alọ́sídì kan afọ́kọ̀bọ̀bẹ̀ láṣìírí à ń kọjá lọ bá ní jẹ́ àgbà bí afa but a sáré kó a tètè gbàgbé kíákíá ni o mo ní ókè kí ló dé ó ní sájà àgbàbí kásá a máa ń kọjá salamu aleykum wa aleykum salamu ni kí lẹ fẹ́ tútù lẹ fẹ́ ni àbí gbígbẹ mo ní kí ni wọ́n á fà mí lọ́wọ́ ní mo ní o já lọ akàsí ibi ìyála sí ní kásáré gba bí nìkan mo ní mi ìgbọ́n tí ń sọ ó ní a ah, àfa oníṣẹ́

àtòbìnrin àtọkùnrin tọrọ obìnrin míì ni wọn bá rò pé a ah, tí wọn bá fẹ́ lé ìsílé yẹn kí ló kọ ọ ní márílì mo ní àfi márílì náà. ara wà tó fi jẹ́ wípé tá a bá àwọn jinlẹ̀ tí mùsùlùmí bá yanjú ni ayé ò rí báyìí. tí mùsùlùmí bá yanjú ayé ò rí bó ṣe rí. tó fi jẹ́ pé ìpìlẹ̀ ẹni tó mùsùlùmí gbọ́dọ̀ yẹnjú ná káyé tó lè yẹnjú. wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida ó pàtàkì bí tá a níjókòó wa ti ń bọ̀ á fọ ìgbà ẹ̀mí èèyàn ṣèṣì bọ tá máa èyí tó rújú bó o láà ṣe ṣe kí ló fin lórí rẹ̀ ọ̀rọ̀ ṣìnà kí ló fin rẹ̀ kí ni ń jẹ́ ṣìnà kí ni ń jẹ́ pípààyàn àwọn tí wọ́n ń sá sábẹ́ wípé kò tí ì dọ́mọ tán tí wọ́n ń ṣàbọ́ṣàn kí ló fin tó dè wọ́n àwọn tí wọ́n ń kún wọn lọ́wọ́ rẹ̀ kí ló fin tó dè wọ́n kí làá mórí bọ́m̀bẹ́ inshallah alikiri ọmọ ìyá ni àwọn níbèrè lórí gbogbo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn a ò pé ká gbé kalẹ̀ present ibi tá a ti bẹ̀rẹ̀ ni ibi tá a ti dé ni ká sì mọ ibi tá a ti mú béèrè tí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo ojú ayé bá ṣe dojúrú tó kọ́lọ̀ má da tiwa rú kó yẹ kí tiwa dá ń kó má da Islam wa lù wá láyà kó jẹ́ abá níbi tó lérè subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا kí ọlọ́run kó bá wà lọ́rẹ̀ ní lórí dáadáa ọlọ́run ní àárín pẹ̀. àkọ́kọ́ wọ́n ní èèyàn kan pààkì ọkọ̀ síwájú ìkọ́nà àwọn ilé tí ó wà ní agbègbè yìí so ó ń di wọn lọ́wọ́ so plate number náà is um, LND 115BQ LND 115BQ so a ti ṣe lálàyé fún wa wípé tá bá ti dé báyìí ká máa gbìyànjú kí a má gbé ọkọ̀ síwájú géètì àwọn èèyàn tó wà níbí tó ṣeé ṣe ká rẹ́ni tó fẹ́ jáde kó nà lé ká má kó ìnira bá wọn. àwọn tí a bá ní ìbéèrè ẹ̀ka náà. Okay. One, two, three, four, five. Now, six seven, eight, nine, ten. Okay, eleven. Sorry. Wàlékùn sálàm. Tèmi ni kì í yẹ pé bí ìbéèrè. Mo fẹ́ kí ṣéèkì fi pè wá sí àkíyèsí. Ẹnubẹ̀ ah, láwọn ọmọ ìyá kan sọ̀rọ̀ ní ìgbà kan sẹ́yìn. Àwọn notion tí wọ́n ní nípa sheik ó wọ́ tó sì jẹ́ pé àwọn ọmọ ìyá ló ń kọ́sẹ̀ ní ìmọ̀ wọ́n ṣe ń pírẹsẹ̀ntì mo sọ fún wọn ní tájọ sọ̀rọ̀ mo ní nípa àrùn sálùkọ̀ dáadáa ó sì mọ sheik dáadáa ó sì pẹ́ta àti mọ́ra àwọn nǹkan tẹ́ ń sọ ń pa wọn yìí kì í ṣe débítẹ́ pé àwọn ọmọ ìyá ní àdúgbò ibi tó ń sọ yìí àwọn ọmọ ìyá ń bẹ̀ bí kan lẹ̀ kò ṣìnà mọ́ wọn wọn tó nǹkan kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn a máa sọ pé ṣẹ̀bí nǹkan tí ṣéèkì wọn náà ń dálẹ̀ ṣéèkì náà jù ń dín ní mo á bẹ̀ kan nínú wọn pé kó jọ kó wá sí alikọ̀njọ kan kóun náà kó kàn wá kó wá gbọ́ ó ní bó o ṣe wá bí rí náà sì ń ka ayé àkùrán tó sọ pé ń já àkùn fáàsì kún báyìí tó bá àwọn fásitì ló mú wa bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ nú ẹ̀ nǹkan tí ò dà ní ìwọ náà wà kó wá gbọ́ èmi wá rò pé bóyá àwọn kọ́nà ní fort àwọn ọmọ ìyá tó ń miss represent mu wọn ẹ̀wọ̀n pé tó bá fẹ́ sọ̀rọ̀ wọn ni wọ́n sàn lọ sálùkọ́ so àwọn kéèsì yẹn dẹ̀ pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tó jẹ́ pé ní àdúgbò bí kí wọ́n dá wàhálà lẹ́ẹ̀ kama máa sọ̀rọ̀ mọ́sálásí àmọ́ Aphrodite lè fẹ́ ra wọn àwọn nǹkan oríṣiríṣi tó yẹ pé àwọn yẹn máa ń gbà á ah, ní àwọn issue tó le nílẹ̀ kájọ treat ju gbogbo àwọn nǹkan yẹn lọ wọ́n á rọ ṣéèkì ká ọlọ́run bá túbọ̀ bá àgùn yín lẹ́nu lórí dáadáa àtijọ́ ah, lò tipẹ́tipẹ́ èmi mo dẹ̀ mọ àwọn nǹkan nípa yín ká tún sọ fún àwọn ọmọ ìyá kí wọ́n kí wọ́n lékún kọ́lọ̀ kó ṣàforíjì fáwọn ọmọ ìyá àtàwa náà kí wọ́n lékún wọ́n ṣọ́ra pẹ̀lú wọ́n ṣe máa ń mè ẹ̀ ìntàpírìtì níta fáwọn èèyàn. anawaade wudu hasham fi radiyati na'ar ni mí ẹni tó mọ̀ mí láti ọdún sẹ́yìn àti ń tọ́ mi títò bẹ́ẹ̀ náà àádọ́rùn ọdún sẹ́yìn àtẹ́ntọ́mọ̀ mi nìsín the same thing ni ọmọ nípa mi níṣe sí. tí wọ́n bá ń ṣe tí wọ́n bá fi di pé ẹnu àbùkù ń bá mi kì í ṣe tuntun ọlọ́run fi pẹ̀ṣẹ̀ mi rẹ́ na àwọn sì wẹ̀ wọ́n kó irinṣẹ́ wọn. àpèjúwe dàbí àpèjúwe ọmọ àyà kan apàdé ní sáìdì Rawalpindi ní Pakistan ó gbé ọmọ Japan kan sínú mọ́tò ọmọ Japan yẹn wá sọ pé mùsùlùmí ní ń dá gbogbo wàhálà lẹ̀ láyé gbogbo oríkèéríkèé tá a lọ wà mùsùlùmí ní dá wàhálà lẹ̀ ó wà nù mọ́tò pẹ̀lú. ọmọ Japani, ọmọ ya yìí naval officer ni mùsùlùmí ni wọ́n jọ wà ní mọ́tò pẹ̀lú ọmọ Japan tí í ṣe mùsùlùmí wọ́n sá sọ wọ́wọ́ ó lẹ́wọ́ allegation tó lágbára gan against Islam àti mùsùlùmí ẹ̀ pé tèmi ti ẹ̀ ṣe issue wọn báyìí nìyí. tọ́ ọmọ ya mùsùlùmí yìí wọ́n á dorí kodò ọwá ń sọ gbólóhùn kan aláwọ̀ ya mani alama adama al'asma alimni wa ya man fahima suleiman fahimni wa dini li maktuli fafihi min al'amur fa ina ka tadi man ta sha ila suratika mustaqim ọba tó fi ó kọ tí ó hàn sí ẹ̀dá kankan rí tẹ́lẹ̀ tó fi máa nábi adama fi màmá nínà sọlá anabi suleiman sallallahu ala nabiyina wa alayhi gbọ́ọ̀rọ̀ yé débi pé láti fi ṣèdájọ́ tọ́jẹ́ panumọ́ àdájọ́ májà fẹ́mi náà gbọ́ yìí tí a ó rújú fún àwọn èèyàn májà tọ́ni sọ́nà tó yẹn jú mbẹ́ nítorí àyà yìí sọ lẹ́nu ni wípé ká japanese wọn mama tó ṣe japanese yẹn ni kí kò sí ẹni tó máa mọ́tò ṣe nínú láyé nísìn bí wa ọmọ ìyá yìí ni ó lè sọ bẹ́ẹ̀ accident ni accident ni accident tí mọ́tò yín bá dáa accident ò ní pọ̀ báyìí ó ní kì í ṣàwọn ni àwọn drivers ni wọ́n ń kọ̀ sí wàhálà yẹn ọmọ ìyá wa dá lóhùn pé drivers Islam ní ń dá wàhálà lẹ kì í sí Islam gàgàgà. àwọn Allah subhanahu wa ta'ala sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé lẹ́tà aléhìm bí mọ̀sáìtẹ̀ àwọn wípé kó o máa ṣọ́ wọn tí ẹni tí ń ṣe dáàwà ìdáàyà tí ẹni pé tí ó ń pètè sí kó gbọ́ yé kó mú lò kó pèpè sí ibi tó bá kù sí kó bẹ lọ́hùn ọba kọ́lọ́hùn ọba kó kó forí jìn tí ń bá wá níra ìrì níra látara pípèpè kó mú sùúrù. làṣẹ́k ọ̀gọ̀rọ̀ ntí ìsìláàmù gbé kalẹ̀ tàbáwọn tí wọ́n sáwọn ń ṣe sàlàfíà wọ́n ntí salafiya jìnnà tó jìnnà sí salafiya kìtìkìtì à ń ká má wọn lọ but eyín ò ní nǹkan kan ṣe pé pẹ̀lú dáwà salafiya wọ́n wà lọ́tọ̀ dáwà salafiya wà lọ́tọ̀ teaching sí wa ó dúró lójú kan ní táwọn èèyàn bá ṣe tó ya pa sí ó dúró lẹ́yìn ẹgbẹ́ kan wọ́n rojọ́ wọn níwájú ọba adẹ́dà àwa náà rò tiwa so kì í ṣe tí wọ́n bá lẹ̀ mọ́ wa tí ìbá ṣe tiwa èyí ò kò bí nǹkan kan àwọn tí wọ́n ń ṣe sábàbí ni kí wọ́n ṣọ́ra kọ́ má jẹ́ sábàbí orí burúkú fún wọn ní gbangba ajọ́ ìgbìndà kíá jazakallahu khairan la. asalaamualeykum wa rahmatulahi. wa rahmatulahi. alábàáṣe ẹ̀dá fún ìgbà. aláàtúwọ̀n náà wọ́n jẹ́ ká ṣe àṣejèrè láyé bí àti níjọ́ ìgbéra kí a mọ̀. ìbéèrè mi ni pé ẹni tí ó kú. ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wa ní ti dáadáa. aláwọ̀ mi tó jẹ́ pé kò ṣe Islam. èmi máa ń sábà àti bá gbọ́dọ̀ bá ròyìn pé ẹni ó ṣe dáadáa ó ṣe gbá ó ṣàwó màá máa sọ pé àdìsàn náà bìí tí tàbí wá tó sọ fún yín pé bàbá mi ẹni báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bí wá ní ẹni náà ni bàbá ẹ̀ tó wá ka lára tó fi ní bàbá tiẹ̀ náà kọ́ so tí máa ń sọ̀rọ̀ yẹn àwọn àgbàlagbà tó wá wà ń bẹ̀ wọ́n máa ń sọ yìí pé ah máa ṣe sùúrù níbi àwọn tí jẹ́ pé wọ́n kú sójú ọ̀nà bẹ́ẹ̀ tí wọ́n ní ah, nǹkan tánà bí sọ ni ó dẹ̀ fi rìn lẹ́ni so ó máa ń sábà wáyé láàrin mi àti bàbá ẹni tó jẹ́ bàbá mi so táfà bá wà ń bẹ náà tí ò ń ṣe àfà tó gbọ́n nǹkan yẹ máa ń fẹ́ ṣẹ́nukùn nípa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní pé ṣé kémi náà máa ṣẹ́nukùn ni mo dóò mo máa ń fi rìn lẹ́mú dẹ́ bàtì bí bàbá ṣe máa ń pàkíyèsí mi sí yẹn. a lè ṣẹ́nukùn torí wípé ká fi mọ̀ yìí pé tí ọlọ́run ọba ọba fi bùn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá kò sí ẹ̀dá kan tí ó fi bùn mẹ́sẹ̀lẹ̀ ẹrú ọlọ́run ọba kan ń tó kó yọnu ó jẹ́ abid ó jẹ́ lẹ́sìn ọlọ́run pọn lé pẹ̀lú àwọn karamat tó pọ̀ ọ wá gbọ́ ohun á ó mà kún fún ìgbìyànjú o fún gbogbo ìgbìyànjú rẹ̀ gbogbo ohun tí ọlọ́run ọba ṣe léèwọ̀ nísìn ó ti di halal fún ọ ó ní a'udhu billahi minash shaitani rajim ìtọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ kò ṣe ní halal fún Muhammad sallallahu alaihi wasallam ṣé mi ní ó wà á ṣe ní ẹ̀tọ́ fún sódì yé báyìí nìyí ntí ká gbọ́yé ń bẹ̀ ní wípé ayé ni irọ́ mọ́ o àṣegbé kò sí lọ́rọ̀ ọba adẹ́dà àṣepamọ́ ni gbogbo ntólúkálukú máa ń ṣe in tí ó dẹ̀ yanjú ọ̀rọ̀ gbogbo wa o ni sàhíhá wa àmàlù sàlẹ̀ ká ní àgbọ́yé lórí àdìọ́kàn tó yanjú nípa sèfàtì ọba adẹ́dàá Allah subhanahu wa gba islam ká ṣe islam pẹ̀lú ìgbàgbọ́ dáadáa ká dẹ̀ ká ọba ká dúró déédéé Allah subhanahu so ẹ̀kọ́ tá a kọ̀ wàlẹ́kùn sára ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ lórí rẹ̀ ni ìyẹn dẹ́dẹ́ pàtàkì gan. Ah. Ah, lórí ẹ̀ mo ti gbọ́ tí ọmọ ìyá kan sọ pé nínú àwọn àwọn òbílẹ̀ jẹ́ lágbàáyé hmm. for example bóyá bíi. padà kọ. ẹni yẹn sọ pé ọlọ́run ní jẹ́ kí ẹni yẹn gbà Islam kó má bàa rí àna ọlọ́run bá mo ní ṣe ah, tó. rárá rárá rárá. Hmm rárá ọ̀rọ̀ yẹn gan wáyé lórí ẹ. ẹni tó lè ṣèyún ẹni tó lè ṣèyún ẹni tó lọ́n bá bá ara nì torí Jibril alayhi salam ó ń sọ fún òjíṣẹ́ náà sallallahu alayhi wípé ya Muhammad tó bá rí olórí burúkú yẹn ó fẹ́ pe kálmà mo ti ọwọ́ bọ ìsàlẹ̀ néèlù mo bu yẹ̀pẹ̀ ẹbẹ̀ mo fi di lẹ́nu pé ó ní bọ́m̀bẹ̀ lẹ́yìn fìràhùn wípé kò rí ṣédé kò rí ọ̀rọ̀ nígbà tó ní amantu bil lẹ́bi ọ̀sọ́dé ọ̀kọ̀ kò rí kò rí pé pé amantu billah kò rí yẹn sọ ó ní ọ̀fẹ́ tí ìgbà tó fẹ́ sọ lòun rò ó ń tọwọ́ bọ lẹ̀pẹ̀ ilẹ̀ ẹlẹ́ nílùú ó ń bu yẹ̀pẹ̀ ẹbẹ̀ ó ń fi di lẹ́nu pé ó ní bọ́m̀bẹ̀ àwọn afá sọ̀rọ̀ tó pọ̀ lórí hadith wípé tẹ̀klífù ti àwọn màláìka ọlọ́run ọba bẹ́ẹ̀sì lórí ntọ́lọ́run ọba fi hàn wọ́n ó yàtọ̀ sí tiwa àwa tá a jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí kèfèrí bó ṣe léwu kó bulẹ̀ jẹ tó kódà tí máa ń pọ̀ kàkà kú á ti ara rẹ̀ gbalada á pèsè díẹ̀ sùn gbà fọlọ́run ọba kó lè bàa là gbà fún Muhammad sallallahu alaihi wa sallam kó o lè bá a la tí o bá wá ṣe tọ́ ó kú ọkọlọ́wọ́n bá tọ́ bá kú sí kèfèrí á kò sí dàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ yọgbà náà lọ ni ṣùgbọ́n ká mọ́ wàá jẹ́ràn wípé ọlọ́run má tọ̀ lágbájá sọ́nà la ọlọ́run má jẹ́ olè mànà kó lè bá kú sínú kófòrò la ara kàdíyà di la rí dàbẹ̀ kófòrò ó lè tìyàn ní pé bí ìgbà téèyàn yìí èèyàn ń dunnú sí pé kí ẹnìkan jẹ́ kèfèrí nù mùsùlùmí ò gbọ́dọ̀ dunnú pé kẹ́nìkan kan jẹ́ kèfèrí ìgbìyànjú wa ni pé a fẹ́ kí gbogbo ayé kó di ẹni tó lágbòóyé tí ó dẹ̀ máa tẹ̀lé òfin ọlọ́wọ́n ọba. Ah, ìbéèrè wa láti ọ̀dọ̀ àwọn ọmọ yẹn lókè àwọn sisters. sọ wọ́n ní ẹni ní gbogbo ìgbà tí òun bá sùn òun a máa lálàá wípé wọ́n fún òun ní oúnjẹ lójú oorun tó bá ti ṣẹlẹ̀ báyìí òun àárẹ̀ tí ó wà lára wọn máa ń ó máa tún peléke ni so wá ní irú àlábáyé wá ti wá di tí ó fẹ́ wọ́pọ̀ ní tóun máa ń lá ní ojoojúmọ́ báyìí pé kí lòun lè ṣe kọ́ máa ṣe tàwí that kó tó sùn tó bá dé lálàá báyìí kó dìde tí ò bá lè dìde yẹn náfìlà ibi tó kọjú sí tó fi sùn yẹn kó ṣe tọ́fìlì síbẹ̀ a'udhu bi kalimatillahi taamati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min amazati shayatin wa an yahdurun kó sọ báyìí but tó bá dìde tó ṣàlùwàlá tó múná fúláwà òun ló bẹ́ tájù kó bẹ́ lọ́wọ́ ọba gbogbo aburú aláìkọ́ lọ́wọ́ yà yarhamukallah dáadáa rẹ̀ kọ́lọ́wọ́n ọba kó ṣe fóun tó bá fẹ́ sùn padà kó ṣe zikr tí ó jíṣẹ́ àwọn àtúkà tó jíṣẹ́ náà sàásùlà ní ká ṣe ìyẹn ni wípé kọ́kọ́kọ́ blow sí ọwọ́ rẹ̀ náà kọ́ka sọ́tìlẹ̀ ikhlas pẹ̀lú basmala rẹ̀ sọ́tìlẹ̀ falak pẹ̀lú basmala rẹ̀ sọ́tìlẹ̀ nas pẹ̀lú basmala rẹ̀ kó fi para kó tún blow sí ọwọ́ rẹ̀ náà lẹ́ẹ̀mejì ọwọ́ méjèèjì tó papọ̀ lẹ́ẹ̀kejì kó bẹ́ẹ̀. ó ṣẹlẹ̀ kìtà bẹ́ẹ̀ kó sùn padà ntí ìtọ́sọ́nà wa lórí rẹ̀ náà nìyẹn kó má gbé sọ́kàn wípé gbogbo nǹkan ọ̀dọ̀ ọba adẹ́dà ló ti wá kọ́lọ́wọ́n ọba kò jẹ́ àgbò ìkejì wọ́n ní nígbà tó jẹ́ àwọn ẹni iná ọlọ́run ló pé wọ́n náà wọ́n ní kí so wọ́n ní ọlọ́run ọba fi ọ̀nà ọmọ hàn wọn ni so náà ló fi di pé wọ́n ó di ẹni náà pé kẹjọ kẹsàlàyé àárín. kọ́lọ́run bá má ṣe alẹ́ nìna kó ṣe alẹ́ ní ìkẹ́ irú ìbéèrè báyìí ọjẹ́yọ níwájú òjíṣẹ́ náà sílá àlọ́sọ̀lọ́ wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sílá àlọ́sọ̀lọ́ wípé ṣe iṣẹ́ ọwọ́ wa ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ ní àbí ń tí a ṣiṣẹ́ lé lórí. òjíṣẹ́ náà sàrásọ́lá ní àkọọ́lẹ̀ ni Umar radiyallahu anhu ó ní kí làwọn ṣiṣẹ́ fún òjíṣẹ́ náà sàrásọ́lá ń bẹ̀rẹ̀ àìpé fa'amman man واتقى وصدق بالحسنى فسنيسره لليسر ẹni tó ṣe ń tí ọlọ́run ọba ni ó ṣe tó wá ṣe pẹ̀lú ìpara ọlọ́run ọba pẹ̀lú àníyàn ọ̀sọ́dọ̀kọ̀ bil husna òun ó lè pàdé ọlọ́run ọba ó tún àkídà rẹ̀ ṣe á ṣe ní rọrùn fún un tí ó fi rálì jẹ́ náwọ̀. ó sì sọ pé ẹni tí ó ajẹun ajẹun ẹni tí ó yòó yòó káwá sọ pé àní jẹun mọ́sálà sóti yé báyìí nìsín tá a bá jẹun ó yòó ò ní ó ti wà lákọọ́lẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá kó sẹ́nu mọ́tò bí mọ́tò bá yí tiwa ti wà lákọọ́lẹ̀ kí yẹn wá jump sẹ́nu mọ́tò yé báyìí ojú ọ̀nà téèyàn gbà jẹ́ ní tí ó jẹ́ ó ti làálẹ̀ kó fi etí á fi gúnlẹ̀ sébùté ayọ̀ kó fi rọ̀ á lọ́rùn láti ṣe kọ́ mọ́ wàá dàlú àláyà òjíṣẹ́ náà sàásùn náà àtúndà lọ amama bakhila wastagna ẹni tí ó kakò tọ́ṣàhùn tí ó tẹ̀lé sin ọlọ́run ọba wa kadhaba bil husna tí ó bìkítà ó já nírọ́ pé ah Ọ̀rúnmìlà ewu ni gbogbo tí wọ́n ń sọ yìí tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ọlọ́run fasani yasiruhu lil usra áàjì ó nira fún bí ó ṣe mọ̀nà tí ó fi là níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ndà kíá so Allah subhanahu wa ta'ala dáná dẹ̀ dá ó tí èèyàn ó ṣe tí ó fi wọ̀ ọ̀kan nínú méjèèjì èyí tí a ṣe káàfi rí ìyọnu rẹ̀ níjọ̀gbìn dàríkíámà nìkan làwọn ṣe rọrùn fún. ní tí ó jọ ìbéèrè wọn ìsà ṣé ó fẹsẹ̀ ilẹ̀ wípé lẹ́yìn ìgbà tí òkú bá wà nínú sàárè tó bá já sí wípé ọmọ àlìjẹ́nà ni wọ́n sì gàgà iná fún wọ́n wà máa sọ fún pé ibi tó wò bá wọ̀ rí òun àpàdé ó wà sí àjọ́lá fún yóò àjẹ̀gbádùn rẹ̀ só fẹsẹ̀ rinlẹ̀ pé tọ̀ so èyí àfẹ́ gbọ́ yóò pé ó ń fẹsẹ̀ ó túbọ̀ ń fi ń yé wa ó pé gbogbo èèyàn náà iṣẹ́ tó bá ṣe ni ó jẹ́ sábàbí ibi tí ó wọ̀. barakallahu fika ya Aba Khadija gbogbo ẹ̀dá ilé àlìjẹ́nà ń bẹ fún ilé iná ń bẹ́lẹ̀ fún. iṣẹ́ ọwọ́ rẹ̀ ìgbìyànjú tó ṣe lórí ìdótọ́lọ́run ọba ní ọ̀wà dìtámì tàbí ìyapa títọ́lọ́run ọba ni ó dìtámì ibi tí ó kó sínú méjèèjì sàtífíkètì tí ó gbà ilé ayé ilé iṣẹ́ ni kọ́lọ́run fún àmì iṣẹ́ rẹ̀ ṣe ẹni tó bá ṣe é ní bọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ tí ò wá gògò lérí wípé mo ti lànà tí ń tún páyà bí exam kò sí bí èèyàn ṣe lè kọ́ tó kò lè máa tí ó jẹ́ result lọ́kàn mọ̀ wípé mo gbìyànjú nígbà but mo fi yókù lẹ̀ sí ọ̀dọ̀ ọba rẹ̀ dà ẹni tí ò dẹ̀ ṣe dáa náà òun náà mà but ẹni tí ò ṣe dáa ọgbọ́lọ́wọ́n ọba gbọ́ but kò ṣe dáa ìwà ń páyà ọlọ́run ọba lórí rẹ̀ ó dáa ju ẹni tó ṣe dáa tó wá ń wò ó tó ti fúnra rẹ̀ ní sàtífíkẹ́ẹ̀tì pòǹtì là lọ tí mùsùlùmí máa fi ń tẹ̀síwájú ó ní ìrètí àti ìpayà rọjá wàlkhawf ìyẹn méjì tí mùsùlùmí fi ń fònù a nírètí wípé ọlọ́run ọba ò ní yí àlìkáwà ní rẹ̀ padà mustahil kó fi iblis sínú ọgbà àlìjánná kọ́ wọn mọ̀mọ́ wọná kò pọ́síbù ló fi jẹ́ pé tá a bá sọ pé a ṣe é tó wù ú a fi kún wípé bèlè hikma wàlẹ̀ adùn a ṣe é tó wù ú pẹ̀lú ọgbọ́n òye tó láàlẹ̀ àti ṣe déédéé ó ní afanijẹ́ alẹ́lẹ́mùsùlùmí na kalmujurumi máa lakum kayfa tahkumun am lakum kitabun fi tadrusun am lakum alayna aymanan balaghatun ila yawm al-qiyamah ṣẹ́rò wípé ẹni tó ṣe tiwa àtẹni tí ò ṣe tiwa á wà á ṣe wọ́n bákan náà ìgbésí ayé wọn àtọ̀run wọn ìsìlámù ìǹkárì ọlọ́run ọba bíi pé àní ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá ṣe tiwa tó dúó ní kọ̀rọ̀ ní gbangba tí bá ṣe ń fẹ́ á ṣe ní rọrùn fún gbogbo olúkálukú ló ní ìndé lálìjẹ́nà àti iná tí ẹni tó ń ṣe aburú tí iná tọ́ sí wọ́n fòyìn wọn dí iná wọn tí ẹni mùsùlùmí fìdá wọn sacrifice ni fún àwọn kùfàr àwọn ni wọ́n jẹ́ sacrifice fún àwa mùsùlùmí nínú láyé pé tọ́ ibi tó bá wọ̀ rèé o ṣùgbọ́n torí yí pé ọgbọ́n ọlọ́run ọba gbọ́ òun dẹ̀ ń ṣègbìyànjú rẹ̀ ọlọ́run ọba fi kó ọyọ kó ń bẹ̀ àwọn tí ó wà á dìbò ẹ̀ fún ẹ òun làwọn ilé amúkúnmẹ́kọ̀ òpònú yìí kọ́lọ́run ṣètò ààrẹ kọ́lọ́run jẹ́ ká kó gba ẹ̀sìn wa lọ́wọ́ akọ́dẹ̀jẹ̀ àtàrí lórí Islam torí wípé ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run ọba yọ́nú sí ní sánmà àtilẹ̀ òun lẹ̀sìn Islam gbogbo àwọn anábí ọlọ́run ọba ẹ̀sìn tí wọ́n sùn ló fi jẹ́ pé bàtí àwọn Yahud àti Nasara wọ́n ń ṣe fanfa láàrin ara wọn ta lọ́nà tani èsì lójú ọ̀nà wọ́n ní káwọn kó lọ síwájú òjíṣẹ́ náà sàásìlá ta lọ́nà náà wọn tani èsì lọ́nà Allah subhanahu wa ta'ala ọdá sí lẹ́sẹ̀kẹ̀rẹ̀ wípé kí ni kò sí ìtọ́ yẹn jù بكنا نوا أني أفغير دين الله يبغو وله أسلم من في السماوات والأرض توها وقرا وإليه يرجعوا كلا في قاريره ومن يبتغي غير الإسلام دينا فلن حرف نفي العبدية ألونغو بلوه داكاري قدني باك ẹni tó bá gbélé ayé ṣe nǹkan ní yàtọ̀ sí islam falan yuqbala minhu wọn ní gbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà yóò pàdánù anabi adam sallallahu ala nabiyina wa alayhi islam ló mú wá anabi nuh sallallahu ala nabiyina wa alayhi islam ló mú wá títítítítí tó fi dórí bàbá gbogbo gbàgbọ́ ibrahim sallallahu ala nabiyina wa alayhi anabi musa islam ló mú wa sallallahu anabi rẹ rẹ yìí tó sọ ní pé ẹjẹ apanupọ ká anabi isa sallallahu anabi rẹ rẹ tó nà bàbá wa ti ń bẹ ní oníkíni sọ ní ọ̀wọ̀ ní fóun ọ̀wọ̀ ní fóun kí ló fi parí rẹ̀ ó ní bí wọ́n ń ṣe ń ṣe ní. so islam ni ẹni tó bá yapa sí ló fi jẹ pé ń bẹ fún gbogbo àwọn ẹ̀sìn tíra tó ti ṣáájú wípé muhammad ń tí ó jẹ ẹni tí ó wà parí rẹ̀ wọn ó gbé ọrọ sí lẹ́nu ni ni pé kò kọ kò ní máa kà ìlú abínibí lè kó ń kó tó wá padà síbẹ̀ tó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n gba Islam nínú àwọn alẹ́ kìtà tó kọjá àkọọ́lẹ̀ ni wọ́n tẹ̀lé tí wọ́n fi gba Islam so yàní àwọn tí wọ́n gbẹ́rù gbọ́n rí àwọn ni wọ́n di iná fún àwa mùsùlùmí kọ́lọ́n bá kó jẹ́ àtirú rẹ̀ náà kọ́lọ́n jẹ́ àṣọ rẹ̀ náà. Wa alaikum assalam. Now. gbogbo olùgbàgbọ́ òdodo ló nílé ní àlìjẹ́nà àtúná kẹfẹ́rí ò ní nílé àlìjẹ́nà. now number three àbí okay. Assalamu alaikum. Alaikum salam. Um, this, my question is um, concerning... Sorry, subhanallah. Oh. Uh, we are very sorry. Uh, I used to look around to see faces of those who don't speak Yoruba language. There have been accusations from the sisters too that uh, when has Yoruba become official language of Islam? Definitely, I'm not saying that. Uh, to bring the message closer to the people of this geographic region, that's why we speak Yoruba because uh, when you convey the message in the local language, it, it always have more impact. And there is always this impression that uh, when you speak English language, these people are the English people, the, the, Western, the Westerner, the Westernized people. You understand? That's why we don't, I don't do the interpreter. But inshallah, please, next halqa, before we start, remind me of the English speakers so that uh, we will inshallah present it just exactly as we have presented it in Yoruba language. for the benefit of all. May Allah make it uh, <clears throat> So my question is um, directed towards um, um, burying corpse at home hmm. uh, and not at home. No. Um, so just as I land is not permissible to no. bury corpse at home. No. Um, what of in a situation where you are in a rented apartment? No. And um, within your compound, uh, there is a graveyard. Now, does that, um, you know, that the Prophet said we should not turn our homes to um, graveyards. Yes, so that, is the, that is the impression, that injunction is deducted from that saying of the Prophet Don't turn your homes, your residences into graveyards. Observe nawafil mm. at home which means that do not bury, with the, the meaning of that is don't bury at home, so that you'll be able to hover Nawafil Day Because in the graveyard, you don't observe Nawafil Day You understand? That is the deduction from that just simple statement of the Prophet No. Is very important for every brother and brothers when you want to rent an apartment to cross-check it very well. I was almost falling into this when we were to move to Governor's Road. Alhamdulillah, because one did istikhara and all that, the guy went away with the money and uh, in the end we were not be able to get it. So one of the sisters, you know, after the whole thing went behind me to go and check what where is that property. When she got there, you know, and uh, she was just trying to know the address of the place. One person around said, oh, is that house where there is a graveyard? He said, no. What do you mean by graveyard? Well, no, I don't think that is the one. But when they got there, it was true. The, the person who built the house built it because, you know, of the, the feeling he had for his father that uh, his father will retire there. But unfortunately, the father passed away before the completion of the house. So he now, out of to the, his own limit on the limited understanding, you know, an ignorant person, ignorance and kufru, they are bedfellows. You know, it's, yes, kufru is the peak of ignorance. Uh, so he now buried the father there as a honor for, to the father. So alhamdulillah that finally we did not uh, occupy the house because definitely if after taking the house we now realize that it's graveyard, there is no way out. We are going to move there, even if we are going to move to a, a worse place. We just have to, Walias Villa, we are just going to move out from that place. Before you take any apartment, just find out because your neighbors matter. Your neighbors, they matter a lot. Don't just take house for taking sake. You, you, you take a, a residence where you cannot bring up your children or you cannot even bring up your, I mean, your wife, your family. There is a crisis a brother is uh, encountering now. Before he moved there, the house used to be uncompleted. But when the house was completed, and uh, though it was a family house, the, the, the, the apartments were now shared among the offspring of the gentleman. One of them became Ocean worshipper. Every day they will do incantations such that even the masquerades, the secret cult society, they have to visit that house before going out. So there's now a confusion between the Azkar, the the, the brother and his wife are teaching the kids and, uh, and the incantations. And you know, their own is more of, uh, you know, is, is, is, is a nullity. So it's very much easier. It's forceful. It's much very easier because you don't make any effort towards, it's just blabbing, you know, uh, uh flabbergasting. You know, you understand the point. This is it. So kids pick that fast. You understand? So it's now a big problem for them. I advise the brother to, honestly, to move out from that place. You know, the sister realized that, that no, we just have to move from this place, move away from this place. But the brother doesn't understand it like that. He felt that he wanted to gather money to buy his own land to, uh, and build a house. That will take years. He, he, many things will have been destroyed before you get there. Because this is very much important now. When brothers find themselves in the, this type of precarious situation, they should just move. Do their best and move away. It's safer. Um, <clears throat> but in the situation where um, you find one find himself in that condition, now, um, within that period, when you would be able to uh, figure out how you would be able to move out of now, such place, now uh, will it be impermissible to observe Nawafil in such house? Hmm. Because since Rosalind said uh, makes it a kind of condition for observing Nawafil in a house as not um, um, not having a grave in that house. So will it be impermissible to observe Nawafil in that house? And if it is so, then what happens to the woman who is at home, who is supposed to observe Salat uh, uh salat, uh, um, at home. This is the more reason why they should hurry to leave that place. This is the more reason why they should hurry up and leave that place. Because of these, scholars say so many things about these things, you know, but all these things are gape. You know, is there something which has something to do with gape? But definitely, the salat, a person, the, the salat of the woman is compulsory. She has to say it. They have to. Do, they, they should just do their best until they Allah make it easy for them to leave the place. Now, the second question is that now, uh, still a continuation uh, now, that. Um, for example, someone who buys a property. Now. Um, after doing thorough investigation, now. maybe due to um, um, insufficient in, um, level of investigation that he no, did. No. Um, He didn't. He never knew there's there a grave in that property. Now, and after paying for that property, now, um, he later realized probably perhaps maybe uh, he had already started living there. Now, he later realized there's a grave in that property. Now, and he wants to evacuate the place, but he bought that place. It's he not, not necessarily leave the place. They should just exhume the dead body and go and bury it somewhere else. If it is a Muslim uh, person find a Muslim graveyard to go and bury him or her there. If it is not, just get him somewhere. Because the brothers are now who get who are afflicted by that. Some of them have started moving their corpses from the residences to the to the burial ground, to the cemetery. But they, sorry, please, there could be situations here. Hmm. um, number one, one might not know the history of the corpse inside the grave. You yeah. might not know the history of the corpse, whether he's a Muslim no, or most, not. It's most likely one we know. Hmm. Hmm. if hypothetically yeah. Hmm. one doesn't know, the best thing just move it away from that place and do your and, best. And will one assume the person is a Muslim? Yes, I think so. So in that case, if at all you have um, you decide to sell to leave that environment. Okay. And you to don't ex, to exhume the dead or to uh, leave just leave the place. Let's assume the person that sell that place. Yes. They are making issue that this this our uh, this this corpse cannot should not be removed. They are no, trying to make. They don't have that right. They don't have that right. It's, the question is hypothetical. They don't have the right right. Even if it is wet. If, for example, you, after you bought, you bought the house, you bought the property, you now have a gold mine underneath. It's yours. You understand the point? They don't have any say there over that you can. You understand the point? They, that is it. Yeah. asalaamu alaykum tula. wa alaykum asalaam tula wa kan. yọrọ jẹ kó jẹ kí pẹ́ dà. ìbéèrè bí lọ bá pé ọmọ ìyá tí ọlọ́run ní kí àgbọ̀ iṣẹ́ ìdè bá àwọn fámìlì wọn wá fẹ́ ṣe bí fámìlì gbogbo kan wọ́n wá ní kó lọ kó àga wá ó dẹ̀ mọ̀ wípé tán bá ti ṣe kíní ẹ̀ tán bá ti ṣe mítìn ẹ̀ tán wọ́n máa mọ̀ sí ó wá wà sluggish láti lọ ẹ̀gbọ́n bàbá ẹ̀kan wá sọ fún gbà lábẹ́já kí ló ń ṣe ẹ́ táǹbẹ̀ sọ̀rọ̀ tó ń ṣe bákan bákan ó ṣàpadà lọ ó wá kó àga yẹn ó wá ń bèèrè pé tó bá yẹ pé bàbá òun tẹ̀ wá pa òun láṣẹ pé bóyá kò ń bá wọn ra ọtí àbí kò ń bá wọn kó wá kí kò ń ṣe. kó sọ fún àyíkọ́ ọlọ́run sọ pé ọlọ́run ò gbà láàyè wọ́n ń jẹ́ àdákalẹ̀ tí ṣùrùkà bíi máa lẹ́sẹ̀ lọ́kà bíi ẹlẹ́mẹ̀ fẹ́lá tó tẹ̀ ẹ̀ mọ́. kọ́ máa ra ọtí fún bàbá rẹ̀. number five. la ta'ati al fi ma'siyati al-khaliq. Hmm. Hmm. n tó wà clear pé ọlọ́run ọba pàṣẹ against eléyìí wá sọ pé èyàn gangan lòun fẹ́ èyàn with honour dignity and respect ah i saw sir not with rudeness you understand the point now you know that honour dignity respect must be maintained throughout with the parents whatever be the situation you know just like our grandfather of faith Ibrahim sallallahu alaihi wasallam now so we should be truthful respect them, accord them the dignity and the honor, you know, everything. But don't go against the injunctions of Allah. Now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹjọ́ fún ẹni tó bá travel probably fún ọ̀sẹ̀ kan. Now. Báwo ló fẹ́ máa ṣe yọjú ìrìn rẹ̀? Ṣé tọrọ jamu ni àbí tọrọ kọ́sìrì? Ọ̀bẹ tó bá dé mọ́sálásí wọn fẹ́ kírun mẹ́rin sí. Ṣé kò ń kán kí tiwọn ni kò ń lè kí méjì ẹ̀? Àbí báwo ló fẹ́ ṣe máa yọjú ọ̀run kíkẹ́? Tó bá dé mọ́sálásí tí wọ́n ń kí irun tó bá jama ń bẹ̀ yóò bá wọn kí jama ó wà nínú sahih muslim àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám sọ pé ìgbà tá a lọ sí hajj tá a bá wà nínú tẹ́ǹtì wa a kì kọ́sùrù ṣùgbọ́n tá a bá bá wọn ní jama nínú mọ́ṣáláṣí a kì jama pẹ̀lú wọn sọ̀rọ̀ ṣiṣẹ́. bẹ́ẹ̀ ọjọ́ kejì ńkọ́ ṣé yàn ṣe wà ẹ̀ńtájù láti máa kí jámù. Ah, jẹ́mú wọn bẹ fún ọ̀sẹ̀ kan sí bẹ́ẹ̀ the second eh. ẹ pé the first day ó ṣe lè kí jámù bẹ́ẹ̀ ó ṣe ah. wà ọjọ́ ni. kí ló dé tó fi jẹ́ pé first day ó lè kí jámù. ó ṣe bẹ́ẹ̀ jọ yẹn ló dé. second day kò sí ń jọ́ mọ́. ó ti stay síbẹ̀ ẹ̀ ń sìn ó ti wà ń bẹ̀. jẹ́mú kò ní nǹkan ṣe pẹ̀lú journey or no journey jẹ́mú salawat kì í ṣe kọ́sùrù ló ń sọ àbí jẹ́mú salawat mm, ó ti mix méjèèjì papọ̀ eh, kọ́sùrù kó di irun mẹ́rin sí méjì méjì. bẹ́ẹ̀ni. then tó bá wá probably ó di prayer monday ló lọ nsìn. bẹ́ẹ̀ni tuesday nsìn. Ah. then ó kí kọ́sọ́ dẹ̀ join. kí ló dé tó fi join zoro àti asukọ. Oh, ẹ jẹ́ àmọ́ bí bó ṣe wà on journey on travel on on journey. náà olóòtú débi tó ń lọ olóòtú débi tó ń lọ wá pa zoro. ẹ̀fẹ̀ kan ló bẹ́ẹ̀ lò ń bẹ̀ after ọ̀sẹ̀ kan máa padà síbi tó. espere ya axi ah, ó ti débi tó ń lọ kí ló dé tó fi wá ń pààrùn méjì pọ̀ ah, ah. mo fẹ́ kó yé mi because mo lọ mo lọ sí mo travel recently sọ̀rọ̀ yẹn ò yé mi bákan. kásùrù wà lọ́tọ̀ tiẹ̀ jẹ́mu wà lọ́tọ̀ tiẹ̀ jẹ́mu torí haraj ni torí stress in order to lift stress for the umma, the prophet sallallahu alaihi wa sallam Allah gave us through him German Salawat. The Salawat that can be combined together are the Zuhr and Asri and Maghrib and Isha. You understand the point now? Qasr Salawat is compulsory. That is shortening the prayers. Because Aisha radiallahu anha said, initially, the compulsory Salawat Fajr was two rak'at. Zuhr, two. Asri, two. Maghrib, three. And Isha, two. You got the point? Then when we got to Medina, Allah subhanahu wa ta'ala, what he said, she said, whether on a journey or uh, at home. He said the compulsory salawat were made two two for these four rakat salawat, except for Fajr and Maghrib. She also added that whether on a journey or not or not. But you get the point now, which means that when you are in a journey, it is compulsory to shorten. You understand the point? So, but when you go to Medina, Allah added to the one out of journey and made zuhur for uh, asri for isha for fajri and uh, maghrib remain as they used to be you understand the point now but the compulsoriness of shortening while on a journey still stay you understand it's compulsory to shorten when you're on a journey when you are on a journey, but the sunnah is that when you are in the masjid with the jama'ah, you know, and you are to pray with the jama'ah, you complete it with jama'ah. Uh, you pray behind the imam, that is complete, uh, completing it, and you pray it with jama'ah. Yes, that is shortening. Jama'ah combination is a different thing entirely, which, I mean, the necessity for it, they are two different things entirely. They are not combined together with, uh, with, uh, with journey. But since journey itself is a stress, you understand the point? If you are shortening, you are in the situation whereby you have to shorten because in that your journey, you combine. But if you can combine, but if you are with the Jama'ah, you have to complete it, complete, complete your salat. After that, you cannot bring your the other salat, yes. Because the legislation on a traveler is different from the one someone who is not a traveler. No. Mi ti gẹ̀ẹ́sì ìjámù yẹn. For the second day tí mo stay yẹn say ṣé mi ò Are you not a journey? You are on a journey, yes. If you are on a journey, but if you oh, if you are in the masjid, you you pray with the jama. Yeah. You are in a journey. You are staying four or five days there or more than that. You have said your zuhur. Alaykum You have said your zuhur. You bring your asri. You have said your maghrib. You bring your isha. That is it. Simple. Eh. Ṣé ẹ lè ṣe ṣe jẹ́ eh, um, mi ò rò pé tó ń sọ nìyẹn kí ni bí question gangan ṣe pé límìtì wà fún oni. ok the first day mo sọ pé bí ìpínlẹ̀ ẹ̀sẹ̀ débẹ̀ ni first day yẹn. kí ni. kí ìpèmí ni pé bóyá mo lè join máa kí kọ́sìrì tútù then ah. come báyìí pẹ̀lú àṣírí bí ìpínlẹ̀ mo the first day mo débẹ̀ nìyẹn. kí ló dé tó fi jẹ́ pé first day. you are hammering on the first day that is the confusion okay. in your question okay. because the issue is that once you are a traveler you can shorten and you can combine So, but when you are now hammering on the first day, what's so special of being a first day? That is the question. You understand the point? Can ni? Huh? For permanent in there is. is huh? No, má or ọ̀rọ̀ sí lẹ́nu ẹ tó bá question ó lè rí question tiẹ̀ lọ́tọ̀. You know. <laughs> It, it may be misuse of word from him. It may not mean what you are trying to say. You know, first day tone débẹ̀. You know, first day tone débẹ̀. Kí ni tó special níbi first day Yeah, tí affect ìjọ yòókù? Ṣé ìjọ kan ṣoṣo ló lò ń bẹ̀ ni? Àbí lẹ́yìn ìjọ kan yẹn, ó ti decide yìí pé màá stay mi ṣe I'm no more on a journey. You understand the point? The shortening or the combination is for someone who is journey because journey because journey itself is what? Is a stress, Abi. Yeah. Why is he hammering on the first day and not other day? You understand the point? This is the question. Yeah, boy. Eh? Now. Nah. Huh? wọ́n láwọn bá àwọn èèyàn kan pàdé níjọ́ ní àwọn yẹn pé àwọn yẹn sọ pé àwọn ò lè kí kọ́sùrù yẹn ju ọjọ́ kan yẹn lọ pé àwọn ò lè kí no ìdá kọ́sùrù àbí jámù tẹ́ lẹ́tọ̀ọ́ sí pé wọ́n láwọn ò lè kí ju ọjọ́ kan yẹn lọ. wọn ò lè kí kí níjọ́ kan lọ. táwọn ò lè dérun kù jọjọ́ kan yẹn lọ àwọn ọ̀dẹ̀ lè ṣe jámù pẹ̀lú jọjọ́ kan lọ. pẹ̀lú tẹ́kṣù. Eh, don't put words into his mouth. Eh, nǹkan tó for that one week. Now, the second day tí mo débẹ̀ àwọn kan for that one day or one week. for the first week ní week ṣe mistake bẹ́ẹ̀ èmi kí kọ́sùrà ń jámù lọ. gbogbo week yẹn èmi kí kí kọ́sùrà ń jámù bẹ́ẹ̀ tí wọ́n kan wà wọ́n yapa láàrin wa ń bẹ̀ tí wọ́n agree pẹ̀lú mi tí eh. wọ́n ti yàn bá ti stay kò wà ìsáàtù sí jámù wọn. if you are no more a traveller you have to combine you have to complete your salat and you have to ìjẹ́mú ò ní kankan ṣe pẹ̀lú kọ́sùrù you understand the point ẹni tó ẹni tó wà nílé you are confused listen ẹni tó wà nílé tó jòrò ìpayà ṣẹlẹ̀ tàbí oníkọ́s láti ṣe jẹ́mọ̀rù ṣé jọ́nì ló wà ní so jọ́nì àti kọ́sùrù kò ní kankan ṣe pẹ̀lú ra wọn jọ́nì kọ́sùrù wà lọ́tọ̀ jọ́nì wà lọ́tọ̀ uh, i mean jẹ́mù uh, wà lọ́tọ̀ ẹni tó wà ní jọ́nì that is a stress itself to to ease that stress for him he can combine he apart from the fact that he is entitled to kọ́sùrù he can combine so but what are you why are you hammering on the first day first week Àkúnláyà ṣe. Ẹjọ́ ṣe ẹ pàmìlì pé kí n bèèrè ìbéèrè kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti relocate ni? Ṣé ẹ ti relocate ni? Okay. So ẹ travel ẹ̀rẹ̀ ti padà dé. So arìnrìn-àjò ni wọ́n gbà tí wọ́n fi ń sọ̀rọ̀ yìí. Now. So. Now. ṣé ìbéèrè rẹ yẹn ó ní kí ṣe ìbéèrè o yẹn ó ní ìbéèrè òní yẹn ó ní kí ṣe ìbéèrè òní. wọ́n lè mi ṣe béèrè lẹ́ǹkan wípé ṣé wọ́n fẹ́ mọ limit tó wà fún téèyàn ó fi jẹ tábìlà ni. so ahakumala ase. náà aleykum salaam tula. Uh, ẹ dákun ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa lókè so wọ́n ní obìnrin tí ó ti bí ọmọ mẹ́jọ. naam kọ́lọ́n bá wò. so wọ́n wá sọ wípé àmọ́ látara wípé kò sí kò sí àrísìkì lọ títí. naam àwọn dẹ̀ ń rí pé àwọn ò ní kápá láti rán ọmọ lọ sílé ìwé. naam wọ́n wá decide wípé káwọn ò dá ọmọ ibi dúró. obìnrin yẹn ló ń ló ń take decision yìí o. naam so wọ́n wá ní pẹ̀lú wípé oyún yẹn náà ó máa ń mú àwọn àárẹ̀ kan lọ́wọ́ so bí inú rírun àti àwọn skin irritations kan hmm. so níbo ìgbà tó yún bá ti wà lára wọn báyìí so irú àwọn kan báyìí máa ń sábà ṣẹlẹ̀ so wọ́n ní eléyìí bẹ̀rẹ̀ ní ìgbà tí wọ́n ní oyún ọmọ kẹrin hmm. so wọ́n wá sọ wípé àwọn ìnira míì náà ṣàkún wọ́n ṣàkálàyé rẹpẹtẹ. náà in tó wá ṣẹlẹ̀ ni pé wọ́n ní àwọn wá ń ṣe family planning wọ́n kọ́ sí báyìí pé olórùka èmi ò mọ̀ tí wọ́n sọ so wọ́n ní láì gbàyọ̀ǹda ọkọ làwọn ṣe kínní so wọ́n wá sọ fáwọn wípé táwọn bá sì fẹ́ bí ọmọ àwọn ní láti yọ òkà yẹn so kí ni ìmọ̀ràn yín fún irú obìnrin báyìí. ìmọ̀ràn yẹn ni pé kọ́kọ́ ṣe tawba náà kọ́dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar tó ló ti kó sínú shirk ó kó sínú ṣíríkì láti ara wípé ó ń de nǹkan mọ́wọ́ ó ń so nǹkan mára ó ti kò yí ṣíṣẹ́rẹ́dì ní ṣíríkì kọ́kọ́ ṣe tọ́ba kọ́dọ̀ ṣe ìpọ́lọpọ̀ istikfar um, tá a bá gbọ́ yí dáadáa. Hmm. àbíkún àlékún ọ̀rọ̀ ni. torí pé ọ̀rọ̀ ọmọ ẹni ọmọ ó ti wà fún kó dáyé tí òbí tó bá wá dé ọ̀dọ̀ òbí rẹ̀ nígbà tó yẹ pé ọ́ndà òbí lọ́wà ọlọ́run ọba ti pèsè ọ̀rọ̀ yẹn fún nìyẹn àdúrà tí kákan máa ṣe ni pé má fi ni wá a school teacher who had thirteen kids ìyàwó rẹ̀ àkọ́kọ́ bíbí 13 èkejì bíbí ọ̀rùpẹ́ 15 ọ̀sán mọ́mọ̀ yí pé tí wọ́n máa ń sọ nílé wọn ni wípé adìẹnú ilé wọn gan graduate ni that's what they say virtually all of them the minimum certificate in their household is first degree and that's what that's exactly what what's the what's the situation there? Uh, kí ẹ̀ dáwọ́ lé nǹkan kó dẹ̀ máa bẹ̀ lọ́wọ́ make it easy for ìyẹn yóò ní nǹkan kan tí ń Allah subhanahu kì one time a gbogbo àwọn nǹkan báyìí and uh, ọkùnrin obìnrin ò ní right láti sọ pé òun blọọkù ọmọ bíbí tọkọ rẹ̀ bá pa láṣẹ pé kó ṣe gan kò kò lè tẹ̀lé àṣẹ ọkọ lórí yẹn káwa àmì ká tó wá dépòdépò wípé kóun ló wá ń lọ jàǹbá ọkọ lẹ́yìn pẹ̀lú irú decision to take by. kò sí oyún tí ì mú ìnira kan tàbí kejì wá torí àti gbé ẹ̀mí míì sí ara kì í ṣe ń tó rọrùn ọ̀tà uh, àdúrà tí káàkà máa ṣe ni wípé kọ́lọ́run ọba kó fi ṣèrọ̀rùn fún gbogbo àwa bímọbímọ aha so torí tí dókítà tó jẹ́ mùsùlùmí tó dẹ̀ lágbọ́yé tó máa ti ń ṣe tó bá jẹ́ pé òun ló recommend wípé bíbí ọmọ yìí ó lè pa ọmọ lára tàbí ìyá òun ló ìyún nìkan ní condition tí àwọn afáàfin lọ́lẹ̀ lórí eléyìí but other than that tó bá yẹ pé torí pípáyà òṣì ni ọlọ́run ọba ní ọ̀rọ̀ ẹ̀dá lọ́rọ̀. ìbéèrè kejì wọ́n ní arábìnrin kan wà tó máa ń ṣàárẹ̀ wọ́n ní nǹkan láàrin oṣù mẹ́ta ní gbogbo ọdún so láàrin oṣù mẹ́ta yóò ṣára ilé nǹkan ní gbogbo ọdún so wọ́n ló tún ti ń wo ọdún kan tó tún bọ̀ wá báyìí sí pé ààrẹ yóò tù wá pé kí ni kò ṣe so ẹjẹ́ mú ìbéèrè tó kẹ́yìn náà kí n pápá so wọ́n ní ọmọ ọkùnrin kékeré kan wà tí ó jẹ́ afọ́jú so tí wọ́n wá gbà wípé lára àwọn ìyàwó tí bàbá rẹ̀ fẹ́ náà ló ṣe sábàbí ojú rẹ̀ tó fọ́ yìí so wọ́n ní kí ni dùn àti wọ́n lè fi ṣe láti fi ra padà ọmọ ti sọ́nà ni. ra ta ni padà. ọmọ náà ni ra ojú rẹ̀ láti fi ra situation tọmọ yẹn wà padà. Ah, eh, tọ́ kò sí ẹni tó lè fi aburú kàyàn ẹni èèyàn kan lè jẹ́ sábàbí aburú Allah subhanahu wa ta'ala the afflictor Allah afflicts ló fi sọ wípé kul lan tusibana illa ma kataba Allahu lana huwa mawlana you know that is the belief of a believer a Muslim uh, if it happens it has happened if it is solvable through medication a Muslim should look for medication looking for medication itself is ibadah that is why you must not look for medication outside the fold of Islam. That is why the Prophet ﷺ was categorical that medication of my ummah is not in what Allah has made forbidden, haram. You cannot med take medication in alcohol or anything that Allah subhanahu wa ta'ala has forbidden or pig, pig, like pork or anything of that nature anything that is haram, you know, the medication of a Muslim is not there. But uh, to be blind is a decision of Allah subhanahu wa ta'ala. Uh, Sheikh Muhammad, uh, Sheikh Abdullah Aziz bin Baz rahimahullah was blind. That never stopped him from attaining fame. In fact, a person came from Sudan to visit Sheikh Bombaz, Rahimullah Rahmatawasa, that I've come to, because of my love for you, I love you for the sake of Allah. I want to donate one of my eyes to you so that you can see with one. I also she see with one. Sheikh Bombaz said, May Allah reward you for your love and for your desire. I prefer to go and open. I رضيت بما قدر Allah. I am pleased with what Allah has determined for me. Inshallah, Sheikh Bombaz will open that hive in Jannah, inshallah, with the Prophet Sallallahu Alaihi Wasallam. We will all meet there, inshallah, al-Kareem. So this is the, you know, looking for medication in Islam is not by hook or crook. done against some personality. It never happened because Allah never willed it. And that's against some other persons, it will happen. It is because Allah has willed it. Don't ever think that that person is the cause. No, he may be a source, a means. But Allah subhanahu wa ta'ala is the primary source of everything. Uh, that is very important. If the blindness medically there is a solution to it. Fanima, if they are permitted to go and look for it. If not, you know, they should not ascribe what has happened to any person and they should not look for the for the solution by hook or crook. It's very important. Now. Sà wọ́n pe àkíyèsí kan ni pé oníbèrè yẹn ò gbọ́ Gẹ̀ẹ́sì. kí ojú ó kí èèyàn lùz ojú kó má lójú àwọn èèyàn pé kójú ó fọ́ àdánwò ọlọ́run bá ní kì í dẹ́ ṣó nìkan làdánwò kì í ṣó nìkan làdánwò tí ó bá ṣẹlẹ̀ báyìí kí mùsùlùmí ó gbà wípé ọlọ́run ló mú wá ẹni èèyàn lè jẹ sábàbí kọ́lọ́mọ́sí aṣọ sábàbí burúkú aha but kí ẹ̀ mọ́ wàá gbé sí pé ẹnìyẹn ló ṣe rárá òun ló fi ṣe lọ́nà fi ṣe sábà bínú ní bá dẹ̀ ṣèyàn tó bá yẹ pé ní tó lè rí ìwòsàn rẹ̀ ni Islam fẹ́ pé ká wá ìwòsàn rẹ̀ lọ́nà tó tọ́ kìí sànà tí ò tọ́ ìwòsàn mùsùlùmí ò sí nínú tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ló fi jẹ́ pé mùsùlùmí ò lè fọtí ṣe wòsàn mùsùlùmí ò lè fi ẹlẹ́dẹ̀ kò lè fi ṣe ìwòsàn áìdá òróró rẹ̀ tàbí ẹran rẹ̀ gbogbo nǹkan tí ìbá ti ṣe wípé ọlọ́run ọba lọ́wọ́ sí mùsùlùmí ò lè fi ṣe ìwòsàn torí wípé ìwòsàn látọ̀dọ̀ ọba adẹ́dà ni òun gan ló ní ká wòsàn láti ẹnu òjíṣẹ́ rẹ̀ but bá ṣe wá yóò jẹ́ wípé tí ọlọ́run ọba lọ́wọ́ sí torí wípé ìwòsàn wíwá gan ọlọ́run ọba ọ̀dẹ̀fẹ́ síbi tí ó tọ́. ìbéèrè kejì ó ní um, ẹlòmíì lọ béèrè lẹ́yìn <clears throat> wọ́n ní a ti gbọ́ oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn tí obìnrin lè fi sí tó jẹ́tọ̀ fóbìnrin láti lò láti fi tó irun orí wọn ṣe so wọ́n ní wọ́n sọ fún wa wípé kò lẹ́tọ̀ọ́ pé ká lo relaxer ká fi rọ́bà àbí òwú èmí ká fi kún irun wa wọ́n wá sọ wípé irun ìwá nì lélẹ̀ táwọn experience ni wípé láì fi rìlágbà sí àti àwọn nǹkan míì tí wọ́n tútò kalẹ̀ yìí ó máa ń jẹ́ kí irun lè mọ́ àwọn lórí option táwọn ní ni pé káwọn ó gé e kù pé àwọn ọkọ náà ò sì fẹ́ káwọn ó gé e kù bóun ni káwọn ṣe wá ṣe báyìí. tí wọ́n bá fi aloe vera àti oyin tí wọ́n mix ẹ̀ mọ́ra wọn àtàdé àgbọn ó máa ń jẹ́ kí irun kó rọ̀ kó dẹ̀ lẹ̀ so outside relaxer or you know even plating. when you plait your hair when female women plait their hair frequently it relaxes it it relaxes the hair there's no doubt about that you don't go out on the fold of what Allah subhanahu wa ta'ala permitted to what Allah subhanahu wa ta'ala has not permitted. It's very important. Now, continue. Five. Assalamu Wa alaikum assalam tó láì méjì. A lọ sí ibùkan lánàá, ọ̀hún, ẹ̀ṣẹ̀ kan bẹ̀rẹ̀. Ó wá ní ẹni yẹn ṣe ọ ṣe bí onímọ̀ fún ọ nílé kéwù yẹn. ọwọ́ yẹn tó dá lé kéwù yẹn lẹ̀ pé ó ti kú pọ̀ tó tó di pé wọ́n ṣe onímọ̀ yẹn fún ọ wọ́n lọ síbi sàárè yẹn wọ́n lọ ṣàdúrà fún ẹni yẹn. wọ́n sọ fún wọn pé ṣé dandan ni pé tó lọ síbi sàárè yẹn tí àdúrà yẹn tó gbà. wọ́n ní báwo ni mo ṣe máa ń sọ̀rọ̀ báyìí pé nǹkan tó ti ń ṣe látọjọ́ tó ti pẹ́ pé ṣé tó bá ṣàdúrà fún ẹni yẹn ṣé kò ní bá ní wọ́n jà ń pariwo pé tí nínú máa ń yàtọ̀ kíníkan kíníkan láì fún ẹ̀rẹ̀ pé mi ní màá béèrè pé. kò síbi tá a ti ṣàdó àfokù tí ò ní bá but lọ bẹ̀tẹ́wò ọ̀tọ̀ nìyẹn wọ́n fẹ́ ká lọ bẹ̀tẹ́wò láti fi ṣètájí fúnra wa wípé ìjọ kan làwa náà máa dà báyìí ó dẹ̀ ní àdúrà tá a máa ṣe tá a bá lọ bẹ̀tẹ́wò á sálámà sí wọn a tọrọ àlàáfíà fún àwa àtàwọn náà. You know, it's not a condition that you must visit the burial ground of a dead before you supplicate, you know, for him or her. Anywhere you are, you ask for Allah's forgiveness for the dead. Allahumma firli walwalidayya walmu'minin walmu'minat والمسلمين والمسلمات minu منه والأموات And uh, going to burial ground is a different act of ibadah in itself, which has its pattern, its way, the tradition of doing it. When you get to the uh, burial ground, you are supposed to do taslim to them and uh, ask for Allah subhanahu wa ta'ala well-being for them and to you too. And uh, to remind yourself that they have gone before us we are coming to meet them too. To meet them, you know, with what? With deeds, good deeds, and correct ibadat. You know, there are different sets of ibadah. Wherever you are, you can supplicate for the dead. It's not conditioned that you have to be by the graveyard of the dead before you supplicate to, to the dead. Now. Wa alaikum salam. Mọ́ṣáláṣí ta Now. Ilé tó fèsì báyìí tó bá di thirty first mọ́jú first tá wọ́n máa ń láwọn ṣe yìí so táà jẹ́jẹ́ wọn bá ti lọ tán wọ́n wá jókòó síwájú máa sí wọ́n máa mutí even ìgbà mi wọ́n á fọ́gò síbẹ̀ tí wọ́n lẹ́ bèrè sí ni pé séyàn lè sọ di ìjà kíyàn dó síbẹ̀ pamọ́ jù nàbà wà ní nàbà tù mo lẹ́ bèrè pé kí ni distance tí èèyàn lè wọ̀n kéèyàn tó kí kọ́sùrì gbogbo tó bá ti jẹ́ ìrìn àjò lèyàn lè fi kí kọ́sìrì kò ní nọ́mbà a journey is what necessitates kọ́sìrì is not necessarily a number of uh, miles or kilometers once it is a journey you can do kọ́sìrì. Now, uh, ah. now, now wọ́n láwọn tí kọ́sàn fẹ́lẹ̀ ìbéèrè nípa àwọn tí wọ́n máa mú tí níwájú mọ́sálásí bóyá wọ́n ṣe um, new year eve tí wọ́n máa ń ṣe so wọ́n ní tí àwọn èèyàn bá kó mọ́sálásí tán àwọn ò wá wọ́n jókòó wájú rẹ̀ wọ́n mú tí wọ́n fọ́gò síbẹ̀ wọ́n ní sí àwọn lè àwọn lè dúró tì wọ́n káwọn bá wọn jà lórí ẹ̀. a kàn bá wọn jà is compulsory kàn bá wọn jà but níjà tí ò ní fa pípé àkíyèsí wọn sí ilé ọlọ́run ọba lélẹ̀ ẹ gbọ́dọ̀ fún ní ọ̀wọ́ rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣorí burúkú yín ẹ kú lọ sọ́nà jíjìn tí wọn ò bá gbọ́ ẹ fà wọn sí kòtò ọlọ́run ọba but definitely ẹ gbọ́dọ̀ pé àkíyèsí wọn sí láàlọ́láhà ìdí sábàdà dáìlìkà àmúra a lè rí nínú wọn tí ọlọ́run ó pè àkíyèsí rẹ̀ sí òdodo lóòótọ́ now. Uh, ẹ̀rọ ọlọ́wọ́ ní kánọ́lá wa létí pé ìtàǹgbọ́n <laughs> bí ìwọ̀ ni lórí wa tá a bá lò ó bí yóò ṣe ká lò ó àwa la máa jẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama à ń bẹ ọlọ́run àtàwọn tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́lọ́run ó fún wa lò ní èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà ní gbangba jọ gbẹ̀ndẹ̀ alkiyama is a reminder based on the first observation which a brother gave that uh, many of our brothers and sisters, uh, their conduct, their conduct outside don't reflect someone who has gone to the circle of learning. You know, just as we said earlier, this is a, any sitting of learning is just like a clinic You know, so many people go to clinic, some to check for their system, some are ill, and uh, some of them, you know, they have problems. You know, if anyone comes to the circle of learning and uh, fails to abide by the teaching, such as to make it beneficial share to him in, the, in this world and the hereafter, He will face his music with Allah subhanahu wa ta'ala. We seek refuge in Allah against that. May Allah subhanahu wa ta'ala show us the truth as the truth and grant us the will to follow the truth. And uh, we pray to Almighty Allah subhanahu wa ta'ala to show us falsehood as falsehood and grant us the will to shun falsehood. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته